alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú jùlọ fún àǹfààní tó tún fún wa láti péjú síbí gẹ́gẹ́ bí ìṣe wa láti wá ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba kí ọlọ́run má ṣàyọ̀ǹdẹ̀ fún wa kó sì fún wa ní ẹ̀mí òdodo láti máa tẹ̀lé nǹkan bá ń kọ́ nínú ẹ̀. ní ọ̀sẹ̀ tó lọ mo nírètí pé sísá wa umu aisha wọ́n bá wa handle topic tá a bẹ̀ wọ́n pé kí wọ́n bá wa ṣàlàyé ẹ̀ fún yín tí í ṣe ẹ̀kọ́ lórí ìbálòpọ̀ láàrin lọ́kọ-láya. mo sọ fún wọn náà wípé tí wọ́n bá ṣe àwọn ìbéèrè tí wọ́n bá rí pé kọjá agbára wọn láti dáhùn wọ́n fi sílẹ̀ fún wa tá a bá pàdé ní sunday tó tẹ̀lé tí í ṣe èní yìí lágbára ọlọ́run a máa láǹfààní àti dá lóhùn àwọn ìbéèrè yẹn ṣùgbọ́n a ní fìyẹn bẹ̀rẹ̀ a máa yẹ nǹkan tí ó yẹ ká yẹ̀wò lẹ́nu yìí wò tá a bá wá parí inṣàlá ẹni bá wá ní ìbéèrè lórí àwọn nǹkan tí wọ́n kọ́ wa lọ́sẹ̀ tó lọ à á kó pọ̀ mọ́tẹ̀ ní inṣàlá ọ̀tàhàlà ibi tí a ti dé nínú ìwé tá à ń kà a tún pe ń mọ̀ á ń ṣàpèkán wa kún wa lọ́wọ́ òun náà ni kíka aleykum salam àwọn nǹkan tó jẹ́ ojúṣe tí ọkọ ní lórí ìyàwó àti tíyàwó ní lórí ọkọ àwa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ojúṣe ìyàwó a kà wọ́n ní méní méjì lórí wípé ṣé ó jójú ṣe àbí kò jójú ṣe fún obìnrin láti bá ọkọ ẹ̀ tọ́jú ilé láti pèsè oúnjẹ àti gbogbo àlàyé yìí mo sọ lọ́jọ́ náà wípé a ti gbọ́ wípé àwọn kan nínú àwọn àáfàá ní obìnrin ò lójúṣe àti dáná fún ọkọ wípé ṣùgbọ́n ọ̀rọ̀ yìí bó tẹ̀ jẹ́ pé àwọn àáfàá sọ ọ́ èyí tó pọ̀ jù nínú àwọn àáfàá tí a sì rí pé yàtọ̀ sí pípọ̀ wọn ẹ̀rí wà fún tí wọ́n ń sọ ibi tí wọ́n fi sí ni pé rárá ojúṣe ni lórí obìnrin tọkọ ẹ bá ti lóun fẹ bẹ́ẹ̀ tọkọ bá wà lóun yọ̀ǹda eh, ìgbà náà ló bọ́ ojúṣe kúrò lọ́rùn obìnrin àìjẹ́ bẹ́ẹ̀ ojúṣe obìnrin ni pé kó bọ́kọ kó tọ́jú kó tọ́jú ilé ọkọ kó dáná oúnjẹ kó fọ aṣọ àti gbogbo àwọn nǹkan wọ̀nyí. so lábẹ́ mímọ́ ka àwọn nǹkan tó jẹ́ ojúṣe obìnrin a fẹ́ fi mélòó kan kún lénìí tọ́lọ́mbà wa yọ̀ǹda pé ká bá dópin à ṣẹ̀ wá lọ síbi tó jẹ́ ojúṣe tọkọ so ẹ dákun ẹ tẹ́tí gbọ́ dáadáa. <clears throat> wọ́n ní ojúṣe kẹjọ nínú àwọn ojúṣe ẹ̀yin sisters sí àwọn ọkọ fẹ́ni tó bá ní tíra yìí lọ́wọ́ page one ninety six sọ̀hí pàkàsọ́nà page one ninety six. an tàfàdàhu fi ìrìrdìhà. wa àwòládìhí wọ̀ máa lẹ̀. wọ́n ní kí obìnrin ó ṣọ́ ìwọ̀ ọkọ ẹ̀ nínú ara ẹ̀ ìyẹn ara obìnrin yìí fúnra rẹ̀ àti àwọn ọmọ ẹ̀ àti dúkìá tọkọ yìí èyí túmọ̀ sí pé kóbìnrin ó mójútó ara ẹ̀ kó má bara jẹ, ara kó ń tọ́jú ọkọ lórí ni kó kó tọ́jú àwọn ọmọ ẹ̀ kó má jẹ́ kábùkù ó kan àwọn ọmọ yìí bóyá nípa ìtọ́jú ara ni fífi ẹ̀kọ́ tó yẹ kí wọ́n mọ̀ mọ̀ wọ́n ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti títọ́jú dúkìá tó bá jẹ́ dúkìá ọkọ wípé ara ojúṣe obìnrin ni wọ́n ní ẹ̀rí eléyìí òun ni aya tọ́lọ́wọ́n bá ti ń ròyìn àwọn obìnrin rẹ̀ ní súrọ́tù nìsà verse thirty four tọ́lọ́wọ́n wá ń sọ báyìí ń bẹ́ẹ̀ ó ní fọ̀sọ́ọ̀lẹ̀ heart ẹ̀ rí àwọn obìnrin rẹ ọ̀ọ́nì tart wọ́n jẹ́ àwọn tó páyọ̀ ọlọ́run hafidọ́ tó lè lọ́wọ́ ìbà wọ́n jẹ́ni tí máa ṣọ́ ń ta fún wọn ṣọ́ bọ́kọ̀ ò bá tiẹ̀ sí ń bẹ̀ bí máa hafidọ́ lọ nínú tí ọlọ́run ọba fún rẹ̀ tó ní kí wọ́n mójútó kí wọ́n ṣọ́ wọ́n wá ní alimami tọ́bari nínú tẹ̀síwẹ̀ ó ní ìtumọ̀ tí ọlọ́run ọba ní kí wọ́n máa ṣọ́ tó ń fi ń ròyìn ọkùnrin wọn máa ń ṣọ́ òun náà ni pé wọn a máa ṣọ́ abẹ́ wọn tọkọ wọn ò bá sí around kóbìnrin má ní nítorí kójú ọkùnrin ò tó gbogbo àrà tó bá wù òun lòun ó dá òun ò kúkú mọrú àrà tí ọkùnrin náà ń dá níbi tó wà eléyìí a máa ṣẹlẹ̀ lágbo àwọn tí wọn ò lágbọ́yé ẹ̀sìn tó jẹ́ pé kì í ṣe àtẹ̀sìn kọ́lọ́hún sọ ànábì sọ́kan ni wọ́n fi fẹ́ra wọn wọ́n fẹ́ra wọn nítorí dúníà ni. gbàrà tẹ́lẹ̀ nìkan bá ti sọ fún pẹ́nìkejì tí ń cheat ó ti ń ṣàṣemáṣe ṣètọ́ ni a máa sọ fún pé tóun náà bá ṣe é àfitá pàdé tí ni kó ṣe déédéé ara wọn. ṣùgbọ́n táwa bá ń ṣọ́ abẹ́ wa àṣọ nítorí àáfàá kan wàláhì rárá kódà àṣọ nítorí ọkọ aṣọ nítorí pọ́lọ́wọ́ bá pa wá láṣẹ káṣọ ni bó tiẹ̀ jẹ́ pé àwa lọ́lọ́run ọba fi sí abẹ́ onítọ̀hún òun ló fún níyọ̀ǹda lé wa lórí abẹ́ tá à ń ṣọ́ àṣọ nítorí tiẹ̀ so ẹni tọ́rọ̀ ò bá yé a ní tí wọ́n bá ti ń sọ pọ́kùnrin rìnrìn kurìn ó ń ṣe ṣìnà kí lẹ́tọ́ ẹ̀ láti máa wá lọ́ọ̀yà òun pé bo lòun rìn lọ kí lòun ṣe ńgbà tóun ò sí nílé bó ṣe jẹ́ èèwọ̀ fóun láti ṣe ṣìnà ó jẹ́ èèwọ̀ fóun náà tóun bá ti lè fa ìgbà ọlọ́run ọba ya kí wá lẹ̀tọ́ ẹ̀ láti máa wá lọ́ọ̀yà òun ṣùgbọ́n àwa ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ìròrí tiwa ni pé à ń ṣọ́ àwọn tọ́nà ọba fún wa ṣọ́ láti rábọ̀ dáadáa jẹ́ fọlọ́run ọba ni àṣọ nítorí ọkọ wa ẹ dákun jẹ́ ká gbọ́ eléyìí yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló donírùkúrì látara pé ó kófìrí àbójúrò ní òun rìnrìnkùnrin làwa ṣe ń jẹ́ kó yẹ wa yí pé nìka táwa ṣe ìbáàdà ni àwọn ò gbọ́yé sí ìbáàdà social function ni wọ́n gbọ́yé sí nǹkan téèyàn máa ń ṣe torí pé àwùjọ jogún ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá tí wọ́n ṣẹ̀ wọ́n kalẹ̀ ni ló fi wá jẹ́ pé tí ìkíní nínú àwọn méjèèjì tí wọ́n jọ fẹ́ra wọn tó bá ti ń rìn nírìn tó yàtọ̀ sí bàdéhùn ṣe ní kí wọ́n rìn ẹnì kejì náà a máa fi pé òun náà ti ní láísẹ̀nsì kóun náà rìn bó ṣe wù ú kó lọ gbáwọn ìgbékùgbé tó ń gbé kiri òun náà wáwọn onítòun lọ eléyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí mùsùlùmá kọ̀ràn tí a fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọkùnrin bá ti wá ń ṣàbòsí pé ó ń ṣe zìnà yàtọ̀ sí pé lóun fẹ́ fẹ́ yàwó kejì ó fẹ́ fẹ́ kẹta ó fẹ́ fẹ́ kẹrin nífẹ̀ẹ́ tí halal tọ́lọ́wọ́n bá pè ní halal tẹ́sán ọlọ́wọ́ bá fààyè ẹ̀gbá o tó bá yẹ pé ó ń ṣe ṣìnà ni ohun tá a fẹ́ ni pé kí wọ́n pè sákìyèsí kó ṣe tẹ́wọ́bà tí ò bá ṣe tẹ́wọ́bà kí sísà tọrọ pé kó tóun sílẹ̀ wàláhì bọ̀tí pé tó bá ti ṣe tiẹ̀ káwa náà ṣe é ó ṣe déédéé ara wọn rárá ṣìnà tá a ṣe brọ́dà kọ́ la fi ṣẹ̀ ọlọ́run ọba la fi ṣẹ̀ so tóun bá wá ń ṣe é kò ní jẹ́tù sílẹ̀ fáwa so nínú ìròyìn àwọn ẹni rẹ nínú ẹ̀yìn obìnrin àwọn náà ni àwọn tọ́lọ́wọ́n bá ní wọn a máa ṣọ́ ń tá a fún wọn ṣọ́ làfà wa ń ṣe tẹ̀sí rẹ̀ yìí pé ṣíṣọ́ abẹ́ wọn títọ́jú àlàáfíà àwọn ọmọ tọkọ wọn fẹ́ fún bá wọn mójútó àti títọ́jú dúkìá ọkùnrin hmm? now títọ́jú dúkìá ọkùnrin ìtumọ̀ eléyìí ni pé àfẹ́ kóbìnrin ó yàpà a sì fẹ́ kó sọ̀pọ́ọ̀tì náà pa sísítà tó bá jẹ́ni tọ́lọ́wọ́n bá fi ẹ̀sìn yé a máa pe ọkọ ẹ̀ padà tọkùnrin bá fẹ́ nọ̀nà àpà wípé àbú lóòótọ́ owó yìí wà ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ fẹ́ dáwọ́ lé yìí ẹ wò dáadáa kì í ṣe pẹ́ ń lọ yáwọ̀ ẹ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni ṣùgbọ́n kí ló justify irú ìnáwó yìí. sheikh ibn uthaymin ó fi àpèjúwe kan pò á sákèésí ó ní <clears throat> ní zamani wa yìí ara ti dẹ ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ saudi débi pé owó ẹran ọdún kò jẹ́ bàbàrà tọ́dún bá ń bọ̀ nínú àwọn fámìlì míì bàbá máa pẹran ìyá máa pẹran ìkọ̀ọ̀kan nínú àwọn ọmọ táwọn náà fi pè èló ni wọ́n ń ràgbò àwọn náà apẹran ibùdó tèmi wọn ń ṣàlàyé nínú sẹ́ẹ̀kù riyadu sọ́ọ̀lẹ̀ hìnẹ̀ ó ní tó bá jẹ́ pé dáadáa ni kọ́dún máa bọ̀ kí gbogbo members of the family máa dá ẹran pa ó ní ó yẹ ká bá rọ̀ lọ́wọ́ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó wá ní ẹlọ́wọ́ àkọọ́lẹ̀ ilé mélòó lànàbì ni ọlọ́wọ́ bá ní yá ayélujára lẹ́dínà àmàlú látàdúkùnú buyóta nàbí hàtà yóò ọ̀dánà lẹ́kùn ẹ má ṣe wọ àwọn ilé ànàbì wọ́n ní ajẹ́pẹ́lẹ́ kọ̀ọ̀kan lànàbì ni ó ní ilé kọ̀ọ̀kan fún kọ̀ọ̀kan náà àwọn ìyàwó though the same uh, compound náà ló kó wọn jọ but each of the wives ló ní separate apartment tiẹ̀ ó ní tó bá wá tọ́ fẹ́nìkẹ́ni láti pàjọ ọ̀ràn kan lọ ni ta ni ò bá yẹ kó tọ́ sí jù òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ lọ́sẹ̀ torí pé ẹ̀yìn májì ìyàwó mẹ́sàn-án ó túmọ̀ sí pé àna ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà mélòó àna ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà mẹ́sàn-án ló máa interact pẹ̀lú táwọn àna mi bá ń retí pé à tábìbá pẹran kò gbọdọ̀ má fi tan ẹran ránṣẹ́ a jẹ́ pé ó kéré jù ìtàn ẹran mẹ́sàn-án ló yẹ kó wọ́n hàn jẹ́ ọdún wọ́n ní tòun ti bẹ́ẹ̀ àwa wọ àkọọ́lẹ̀ ńgbà tó pa ẹran méjì ó ní eléyìí fáwọn aráalé ànábì ìyẹn ni pé òun àwọn ọmọ òun àti gbogbo àwọn ìyàwó mẹ́sẹ̀ẹ̀sán ẹran kan ṣoṣo ó ní kejì yìí mo pa fún gbogbo ẹni tí ò rẹran pa nínú àlùmọ́ mi ibùdó tèmi wá ní ara israf ara ìná àpàní káwá nítorí pé àtìlẹ̀ àfọ̀dẹ̀ kí gbogbo members of the family kíkọ̀ọ̀kan ni wọ́n máa dá ẹ̀ràn pa tó bá jẹ́ dáadáa ni àwọn ẹni ìṣáájú ló tọ́ sí ni wọ́n ṣe ní láwọn ọdún kan sayidina abdullahi ibn umar la sayidina umar rabi Allah anhu kò pẹ́ ran ọdún ó ní ìdí tóun rẹ̀ ṣe pa ni pé káwọn èèyàn ó lè mọ̀ pé ọlọ́run ò ẹ̀ mú wa lọ́rùn kò fokùn ẹ̀ fún wa lọ́rùn so ẹni táàyè ẹ bá yọ fún ẹran kan fún fámìlì kan ó ti tó kí là ń sọ náà ni pé nature ẹ̀yin obìnrin ni pé ẹ máa ń fẹ́ bi tí nǹkan bá ti ń dùn ibi tọ́lọ́n bá ti ní kí wọ́n máa rówó ná inú obìnrin á máa dùn ní táwọn èèyàn wá gbọ́yé náà ni pé tọkọ bá ní mẹ́jọ lòún fẹ́ ná tẹ́lẹ̀ sísá máa suggest kẹsàn-án bọ̀ ká fẹ́ ṣèdàkejì pé àbò ẹ máa náwó tó tó yẹn nǹkan tá a ní tó yẹn nà ẹni tí máa ṣe bẹ́ẹ̀ tó nǹkan àgàgà tó bá tiẹ̀ wá jẹ́ pé ọkùnrin yẹn fúnra rẹ̀ ti wá fún sísà ní láísẹ̀nsì pé owó wà lákàùntì tẹ bá ti níìdì owó ẹ lọ máa bù ú ọmọ ìyá wa kan ó ṣe marriage ó wá jẹ́ kan náà àwọn tọ́lọ́wọ́n bá kẹ́ dáadáa ó ní mistake tóun ṣe ni pé òun ti gbàgbé pé obìnrin náà lobìnrin ó máa jẹ́ ó wá fún sísà ní káà láyé ìgbà tí àwọn gsm iṣẹ́ bẹ̀rẹ̀ ṣàmọ̀ pé call rate wà very high ńgbà yẹn ó lóun òun wá gẹ́gẹ́ bí businessman ó ní a particular line tó jẹ́ pé oṣooṣù ló máa sanwó ẹ̀ iye nǹkan tó bá lò ní so ó ní oṣù kan tóun wá fún ìyàwó òun ní káàdì yẹn pé kó lò ó ó ní at the end of the month bíìlì call lásán was thirty five thousand kò sí exaggeration ó ní thirty five thousand òun wá bí léèrè pé kí ló fi thirty five thousand ṣe lórí fóònù. gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀tàn jọ lọ skul pátápátá lókè go and ṣó ti yé ó lóun wá tètè pé padà pé káàdì yóò tọ́ sí ẹ torí ẹ̀ gbaru káàdì yìí òun máa ń so nǹkan tá a fẹ́ fáwa nítorí tọ́lọ́ ni pé káwa yàtọ̀ ká má dóbìnrin tí máa pé ó ń dùn so ká máa adjust taste wa sí nǹkan tá a rò wípé kò ní í mú iná àpà lọ́wọ́ kéèyàn ná tó bá wà ni but kó má jẹ́ pà ń ná síbi tí ó wà justified pé àbúrò ní kíní yìí wà ká ná ni bẹ́ẹ̀ ni ká ná ni ṣùgbọ́n bí tá a fẹ́ ná sí a fẹ́ ká rò ó ká dẹ̀ wá rántí pé àwọn kan wà jẹ́ pé èyí tá a fi ń ra ìpápánu lásán wọ̀láì bọ́jẹ̀tì wọn fún dídí oṣù kan ní ẹni olówó kì í ṣe pé wọ́n ṣe ọlọ́run jù wá lọ ni tí wọ́n ṣe rí bẹ́ẹ̀ so eh, obìnrin rẹ ní bá ọkùnrin ṣọ́bi tó fẹ́ náwó ẹ̀ sí káti ẹ̀ ti surprise àwọn ìyá tí wọ́n rò yí pé tí sísá bá ti ń jókòó sílé àrùn gómi kò lè bọ́kọ plan torí àwọn kan nígbàgbọ́ àwọn kan nígbàgbọ́ ọ̀rọ̀ dùn tó bá ti ń ní ṣiṣẹ́ ọmọ àwọn òde lákòjọ ẹnu wọn torí múwámúwámúwámúwá wípé múwámúwámúwá hmm, bátìrì ní problem kìíní. wípé múwámúwámúwá kò ní jẹ́ kọ́ máa wọ́n lákòjọ bọ́ tó bá lóbìnrin rẹ fẹ́ obìnrin rẹ ló máa ba plan bó ṣe máa lákòjọ so abẹ́ọ́lọ́wọ̀n báyìí pé bẹ́ẹ̀ ni káwa ò jẹ́. now ojútùú tẹ̀sán wọ́n ní antashkura lahu wala tajhada fadla wa tu'ashirahu bil ma'ruf. wọ́n lá afẹ́kọ̀bìnrin rẹ̀ kó jẹ́ni tí máa fi ọpẹ́ han ọkọ ẹ̀ lórí dáadáa tó ti ṣe fóun torí pé kéèyàn ya láì ó ń pe ìbínú ọlọ́run ọba lé lórí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ló kọ́ wípé ṣàkúrúláhù ìlà mùràtí látẹ̀ṣkúrú zawjiha wa hiya látẹ̀sítẹ́gìrì ànhu. ó ní ọlọ́run ọba kì í fi ojú àánú ẹ̀wọ̀ gbogbo obìnrin tó bá yẹ aláìmoore sọ́kọ̀ ẹ̀. ti jẹ́ wípé kò lè ṣe ìdáhùn ọkọ ìyẹn ni pé kò lè dádúró láláì ní ìdí ọkọ yìí ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ nǹkan pẹ́ ṣe tí dáadáa tọ́lọ́run ọba ń fi ọkọ yìí ṣe fún un. eléyìí fẹ́ dàbí ìgbà tá a bá ní ìṣẹ̀lẹ̀ jọ́rùtì obìnrin ni ẹ̀dẹ̀ ń bọ̀ wá gbọ́ hadith táwọn mẹ́bí fi ń describe the typical woman. ẹ rántí ibi táwọn mẹ́bí ti ń ròyìn pé ńgbà tó ń lọ bójú iná jahannama pé ẹ̀yin obìnrin lọ pọ̀jù ń bẹ̀. wọ́n bí léèrè pé kí nìdí. ó nítorí pé wọ́n á máa ṣàìmóore sáwọn ọkọ wọn. àlẹ́bíwá túbọ̀ fọ́ sí wẹ́wẹ́ kí ni ìtumọ̀ àìmóore tí wọ́n ń ṣe yìí. ó ní àṣẹ́ǹtà ìlà ìṣdáhùnà dáhàr tó bá fi gbogbo ìgbésí ayé ṣe dáadáa fóbìnrin kan. fún màrá àtìmíǹkà ṣe ń ń jẹ́ kó bá rí nǹkan kan tó ń lọ́rùn qalat ma ra'aytu minka khayran qat ó ní tó máa jáde lọ́mọ wípé níjọ́ tóun ti fẹ́ ọ òun ò mọ dáadáa kan tó ń ṣe fóun rí àwa tá a máa ń sọ owó ọ̀rọ̀ yìí tíjà bá ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn ọkọ wa a máa rí lónìí wa bá ṣe ń sọ yìí wípé ànẹ́bí sọ wípé ìṣe obìnrin nìyẹn torí pẹ́lú ìṣe yìí dọ̀pọ̀ lọ́wọ́ obìnrin ló fi jẹ́ pé àwọn obìnrin náà ló pọ̀ jù nínú náà ẹni tí àwa pẹ̀lú ẹ̀jọ́ ní gbólóhùn asọ̀ ta a wá ń sọ fún pé wàláhì ń ti tá a ti fẹ́ àmọ́ tó ṣe wá rí àwa gọ́mọ̀ ní òmìnira pé ah, ó kéré jù ó máa láǹfààní kan àbí mìíràn tó ń ṣe wá tó bá lóòótọ́ lóòótọ́ ọkọ yóò ṣe wá láǹfààní kankan ni ah, a pé lẹ́tọ̀ọ́ ká ní ẹ̀mọ́ ṣùgbọ́n tinubu ti ń kò síṣẹ́ tẹ̀ àwa la kì bó ṣe ní èyí tó pọ̀ jù mọ́ àwọn èrò mọ́ obìnrin ni wọ́n kì í ṣe kò sọ pé látara shirk ó ní látara ṣíṣìlò ahọ́n sáwọn ọkọ wọn wọ́n ya láìmoore ẹ pé kíní yìí ó fẹ́ jọ nǹkan tí sísà kan pè alákèésí sí ní one of the cities wípé ká máa bá àwọn brothers náà sọ̀rọ̀ wípé ẹ̀yin náà ń rọ́jú ni kò yẹ kó jẹ́ pé wọ́n bá ti wá rí nǹkan kan tí ò tẹ́ wọn lọ́rùn kó má máa wá rántí dáadáa tẹ́yìn náà ti ṣe látara pé ẹ fẹ́ wọn àfẹ́ kí brọ́dà náà sọ pé torí pé sísà ti ṣẹ̀hún lọ́nà kan kò sóore kọ́bọ̀ lára ẹ̀ mọ́ ṣùgbọ́n obìnrin lànàbì fi rú ọ̀rọ̀ yìí ló fi ròyìn pé ìṣe wọn ni pé tí wọ́n bá ti kọ̀ọ̀kan tí ò tọ́ wọn lọ́rùn wọn kì í rántí dáadáa kan tọkọ ṣe wọn mọ́ eléyìí pátá àwọn mọ̀láìkà ń kọ́ ọ́lẹ̀ sínú ìwé àkáǹtì wa àwárò pa ti sọ ó ti bá tẹ́gùn lọ ẹni tá a sọ pé kò ṣe wá lóore rí tíjà yẹn bá sẹ́tù kílẹ̀ ọjọ́ yẹn tó mọ́ tó bá dijọ́ kejì ìdàkejì nǹkan tá a sọ́ra tó máa sọ ń pa ẹ̀. àwa rò pé ti bátẹ́gùn lọ kò bátẹ́gùn lọ o àmẹ́bí ni eléyìí ló ti ọ̀pọ̀lọpọ̀ dénú iná. àwa fẹ́ gbọ́ nǹkan kan yé ní ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá. ó ní ọlọ́run ò ní wo obìnrin tó ya láìmoore sọ́kọ tó sì jẹ́ pé tòun ti kó ya láìmoore yìí kò lè ṣe láláìlọ́kọ yìí ìyẹn ni pé kò wá independent the question is ṣé nínú ṣe nínú ṣe obìnrin mùsùlùmí ni pé kó wà dependent lórí ọkọ ẹ̀ ṣáàtì ẹ̀fẹ́ kóbìnrin wà dependent lórí ọkùnrin àbá àfẹ́ kó wà dependent lórí ọkùnrin ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ kájọ yẹ̀ wò dáadáa the thinking in the western world nínú òyìnbó lọ́hùn-ún thinking wọn ni wípé wọ́n ní ó bu obìnrin kù ká máa bá pílánì láìfi ẹ̀ pé kó dìpẹ́ǹd lórí ọkùnrin làwọn ṣe fíìl wípé ìròrí yẹn gan ìròrí tó bákọ̀dì ni pé kóbìnrin wà dependent on ọkùnrin àwọn ò fẹ́ àwọn fẹ́ kí marriage ó jẹ́ partnership of equal partners kó jẹ́ pé tá a bá fẹ́ take decision àjọ máa pera wa àjọ máa negotiate ni two equal partners ni kì í ṣe pé nìkan ni baálé tó ń back orders kò dá ṣe pé nìkan lẹ́nu kejì depend lórí àwọn òfẹ́ ohun tí wọ́n ń sọ yé wa àwa náà ti sọ àti sọ lọ àti sọ bọ̀ rí pé ara dáadáa ni pé kọkùnrin máa take advice lọ́wọ́ ẹlẹ́hàá kó tó take decision tó bá ti ní í ṣe pẹ̀lú the entire family kódà àwọn ọmọ gan ká pè wọ́n sọ̀rọ̀ à ń fi maturity kọ́ wọn nìyẹn and being responsible la fi ń kọ́ wọn. islam aleykum salam islam ò wá fẹ́ káwa mú débi táwọn mú dé kéèyàn wá ní òun ò fẹ́ kọ́mọ òun lóbìnrin ó depend lórí ọkọ lòun ṣe fẹ́ fún ní education dé gbogbo level tọkùnrin náà bá lè kàwé dé definitely ẹni tó bá jẹ́ pé rúurú tó wà lọ́pọ̀lọ́ ẹ̀ pé ah ẹ̀ẹ́ hawa mi ò fẹ́ kó depend lórí ọkùnrin kankan màá kọ́ ẹ níwèé débi tí gbogbo ọkùnrin lè kàwé dé definitely i'm telling her wípé tó o bá má rì náà bọ́kùnrin ṣe gbájúmọ́ṣẹ́ tiẹ̀ ìwọ náà gbọ́dọ̀ gbájúmọ́ṣẹ́ dé gbogbo lẹ́wù tíṣẹ́ yẹn bá lè gbé èèyàn dé kó fi jẹ́ pé tọkùnrin kan bá pàṣẹ kan tí ò bá ti bẹ́ ẹ níkùngbé tó o bá lè fẹ́ kò ní sọ pé o fẹ́ rò tó rìn kankan tọ́lọ́run ní kó máa jágbára ẹ wá rántí ọlọ́run ní àrùjáàlì. kọ̀wámúnà alẹ́ nìsà a fi wọ́n ṣe adélóyúnróró kí lọ́lọ́run sọ ó ní pẹ̀lú àjùlọ ta fún ọ lórí yín wọ́n bì mọ́ à ń tọ̀kú àti pé a yàn ọ́ lójúṣe fún wọn pé káwọn máa náwó lówó lórí so the natural order tọ́lọ́run fúnra rẹ̀ design wa fún ni pé kóbìnrin ó lórí ọkùnrin wọláhì èèyàn bá wá rò wípé ó bu obìnrin kù láti máa lórí ọkùnrin làwọn ṣe fẹ́ kí wọ́n kàwé làwọn ṣe fẹ́ kí wọ́n níṣẹ́ lọ́wọ́ fine nǹkan tí wọ́n ń pè ní reversal of role kò gbọdọ̀ má ṣẹlẹ̀ torí tó bá kàwé yẹn tán ohun tó lè fi ṣiṣẹ́ ni ó máa wá kó kó tó lè ní independence yẹn òun náà láti gbájúmọ́ṣẹ́ outside the family bọ́kùnrin ṣe gbájúmọ́ in the course of pípẹ́ ṣe bẹ́ẹ̀ the primary function tọ́lọ̀ lóun design ẹ̀ fún ó máa sọ́fà kò ṣeé ṣe wọ̀láì ò lè rí náà wípé sísà ó fẹ́ fèsì iṣẹ́ bọ́kùnrin ṣe fèsì iṣẹ́ ó dẹ̀ fẹ́ mójútó gbogbo ojúṣe nínú ilé àjọ ń darí wọlé ní eight pm alẹ́ ni táàfà bá ti dé ń tiẹ̀ á kásẹ̀ lẹ́sẹ̀ iwájú tv alóhùn gbọ́ ní o sísà ṣẹ̀ máa lọ bẹ́rù làwọ̀ kíchìn ni ó ṣẹ̀ máa wá ronú pé àtàárọ̀ tó wò ti sílé kí ló ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí ó máa mójútó wọn ni àbú kò ní bá yín dá sí yẹn bẹ́ẹ̀ ni bó tẹ̀ jẹ́ pé ẹjọ́ jíjáde ńlẹ́ láàárọ̀ lọ sọ́fíìsì ni tó jẹ ọrẹ ẹ̀yin méjèèjì dénú ìgbà tí sísá dé òun ló ní hẹ́dẹ̀kì pé aṣọ ọmọ kan dọ̀tí aṣọ kan dọ̀tí ìkan ń húkọ́ látàárọ̀ kí ló máa wá fún un láti lò gbogbo hẹ́dẹ̀kì ẹ̀yin lẹ ní afẹ́ pèsè oúnjẹ kódà gbogbo ẹ̀yin náà máa gún hẹ́dẹ̀kì yín ni tẹ́ ẹ bá wá ṣe gbogbo ọ̀rẹ́ tán tó bá dé ní yàrá òun sì fẹ́ bèrè fún ráìtì ẹ̀ sísá ló máa ń complain pé à ó mọ̀ pé máa tún jí lọ síbi iṣẹ́ lọ́la kò sí kíkọ́ má pàkan lára torọ́lọ́hùn ò design orúkọ ẹ̀jẹ̀ superwoman torí pé nǹkan méjì lẹ́yìn fẹ́ kó pọ̀ yìí iṣẹ́ ọkùnrin tó ń ṣe ń ta wọ́n ní kẹ́ ní complete financial independence kẹ́yìn náà gbajúmọ̀ bọ́kùnrin ṣe gbajúmọ̀ whereas your primary role in the house ìyẹn wà ń bẹ̀ tí wọ́n bá yín ná. so àwọn ń sọ yìí pé èrò pé afẹ́kọ́bìnrin wà completely independent of women èrò búburú ni àwọn western world wọ́n dì yẹn mú now ẹ wá wo nǹkan kan o. díẹ̀ ẹ nínú wa ó ń bá wa jà ńlẹ̀ wa ń bí báyìí náà ló fi jẹ́ pé tóbìnrin bá lọ́kọ tán tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó pọ̀ gidi gan tó ń ṣẹlẹ̀ láwùjọ. àwọn míì ti kí ní ẹ̀ fẹ́ dalé wọn rú wọ́n máa wá advice àwọn àbá yìí pé báwo ni kò ṣe. kan ti lówó jọkọ ẹ̀ lọ tọkọ bá kọ́lé tiẹ̀ ìmí inú àwọn ìyá yìí náà ń lé pé kóun náà kọ́lé tòun tó bá ti wá kọ́lé tiwọn wọn á nítorí pé àwọn òbí mọ fúnra àwọn mọ́ ìyá wa àbádàn ilé ọkọ ilé ààrẹ ló máa lọ gbé bóyá ẹ lè má wà bí àpèjì ní ìṣẹ̀lẹ̀ àwọn máa wà divided nísìnyí sọ́dọ̀ dádì ni kí wọ́n wà ní àbọ́dọ̀ ọ̀yá ni kí wọ́n wà tó sì jẹ́ pé tẹ́sán ọlọ́run bá yé wọn ni kò sí pọ́ìntì kan tẹ́sán ti sọ pé kóbìnrin wá kúrò ńlé ọkọ kó wá lọ dálé tiẹ̀ gbé as long as tí ṣe bọ́kùnrin jáde láyé even tó ọba bí wọn fúnra wọn mọ́ even tó ọba sun wọn mọ́ mọ́ there is no point kóbìnrin wá nítorí kóun ti lówó lọ́wọ́ òun náà ti ralẹ̀ òun ti kọ́lé tòun kó wá abandon ilé ọkọ ẹ̀ kó ní at age sixty kí lóun tún wá lára ọkùnrin kan wọ́n lọ́ọ́ ó takò sẹ́rí ọlọ́run ọba but nínú àwọn nǹkan tí the financial independence téèyàn ò bá fi ẹ̀sìn ọlọ́run ọba tí ò bá fi ṣọ́ nínú nǹkan tó máa ń líìdì sí ni wípé obìnrin á wo ọkùnrin níwò pé kí lòun fún bùkátà lára ẹ̀ tó bá jẹ́ pé gbígbọ́ jíjẹ mímu ọlọ́run ṣe pé òun lè gbọ́ tó bá jẹ́ intelligence ọlọ́run tẹ̀ lè fún obìnrin gbà mí ju ọkùnrin lọ tó bá dẹ̀ jẹ́ sexual intercourse ní stage kan tóun dé owó tẹ̀ ní ìdí ẹ̀ mọ́ in fact nǹkan tó ti ń ṣẹlẹ̀ in the western world nísìnyí ni wípé not only at an advanced age even at an early age obìnrin kan lè dìkàdé pé òun ò ní bùkátà sọkùnrin mọ́ sex toys oríṣiríṣi tó fi ìpín gbogbo ara tọkùnrin fẹ́ bóun dá sex toy lè bóun dá tó ti yé sí so ó ń lọ sí level tó jẹ́ pé wíwà papọ̀ as parents kò fẹ́ ẹ nítumọ̀ mọ́ so káwọn máa wá kó gbogbo orú èrò yìí sórí tá a bá ń plan pé a fẹ́ káwọn ọmọ wa wà independent ọlọ́run ò design obìnrin for that level of independence pé kó má ní ìdí ọkọ mọ́ lànàbì ṣe ń describe pé iṣẹ́ tá a mọ̀ níṣe pétrọ̀ nature tọ́lọ́run ọba mọ yín lé òun ni pé kóbìnrin ó depend lórí ọkọ àwa ní kọkùnrin náà wá sọ pé torí wọ́n ti depend léhùn lórí òun náà máa wá lo ìgbésí ayé nílò ẹni tí ò ní jábọ̀ fẹ́nikẹ́ni làmọ́dì ṣe rán ọkùnrin náà létí pé kọ́ ìrùkún kọ́ ìrùkún lè àdé èyí tó dáa jù náà ẹ̀yìn ọkùnrin náà tòun ti báwọn ìyàwó yín ṣe dùfẹ́ǹ lé lórí èyí tó dáa jù nínú yín èyí tó bá dáa jù fáwọn ará ilé ẹ̀ wọ́n tó sọ̀rọ̀ náà dìdò àfẹ́ ikùn gbogbo báwọn yín ṣe lè máa wá yẹ kó máa bó ṣe lè wù kó máa jí sówó tó gbogbo nǹkan ìbá náwó sí tọwọ́ yín tó ẹ máa mọ̀ pé àdúrà àwọn ọ̀lẹ́ tọ́lọ́hún kó sábẹ́ àṣẹ yín òun ló ń gbà lẹ́yìn lórí táwa bá ń rò ó wípé ká dìpẹ́ǹ lọ́kùnrin a máa fẹ́ ní complete independence complete independence is detachment ìyẹn gan ló ń kọ́ family unit tọkùnrin náà bá wà ń wò ọlọ́run ti fi ẹnìkan ṣe ẹrú fóun kóun pàṣẹ wàá ni njọ́ tínú bá bí òun gbogbo re tọ́lọ́wọ́n bá ti léun lọ́wọ́ lórí ẹ̀ náà lòun lè lò nílò tó wù òun tí ò bá rántí pé àdúrà àwọn wọ̀nyí ló ń gbà lóun náà lórí aṣíwò ààbò so ti play balance yẹn now wọ́n wá ní wọ́n lẹ́sìn náà náà níbi ṣukr ṣukr lisan fahad wà ìnàmà naqṣu máa hu sùúrù wọ́n ráhà. بالحياة في كلفه والقيام على أموره وأمور ولده wọ́n ní ọpẹ́ tá a la akẹ́kọ̀ọ́bìnrin ó máa ṣe fọ́kọ ọpẹ́ àfẹnu lásán dákọ́ kìí ṣe pé ká ní àbúdẹ̀ ń tíráì ara ẹ̀ náà ni ṣùgbọ́n àfẹnu dá ọpẹ́ nìkan kọ́ la fẹ́ wọ́n ní afẹ́ ká rí ọpẹ́ yẹn nínú bá a ṣe ń ṣe sí ọkùnrin kó má jẹ́ wípé ojú ríro má gbárí la fi ń pàdé ẹ̀ kó má jẹ́ pé ohun tí ó máa bà ń nú jẹ́ láàmú fi pàdé gbogbo àṣẹ mímọ oore fún yẹn ó yẹ kó reflect nínú bá a ṣe ń ba lò ní àti bá a ṣe ń bá àwọn ọmọ ẹ lò àti pé àwọn ojúṣe tá à ń gbọ́ nínú ilé ká máa gbọ́ wọn tayọ̀tayọ̀ nígbọ́ ẹni tó gbà yìí pé ọ̀nà tóun náà fi ń ṣe ọpẹ́ fọlọ́hún ọba òun yìí tóun ṣe fún ọkùnrin yàtọ̀ sí ká máa ṣe ọpẹ́ ahọ́n nìkan. Um, ojúṣe kẹwàá an tẹ̀tẹ̀zẹ́ yẹlẹ̀ lẹ́hu wọ́n tẹ̀tẹ̀ jẹ́ mẹ́lì wọ́n ní nínú ojúṣe yín ni wípé kẹ́ ẹ múra kẹ́ ẹ tọ́jú tọ́tẹ̀ bẹ́ẹ̀ ni tábà fẹ́ sọ bẹ́ẹ̀ fáwọn ọkọ yín nílé ọkọ yín kéèyàn múra fún ọkùnrin kì ṣe táìmù tọkùnrin bá fẹ́ gbọ́ bùkátà nìkan ni wọ́n rí fáàsì ìgbà táà níbi ròyìn ẹni tó dáa jù náà àwọn obìnrin ó ní èyí tó ṣe pé tọkọ bá pa láṣẹ a máa gbàṣẹ anytime tójú ọkùnrin bá lọ sára ẹ inú ẹ á dùn pé èmi náà mo dẹ̀ ní ẹni yìí ó túmọ̀ sí pé àfẹ́kíṣe sí tiyín kó jọ tàwọn ìyàwó odé kan tó jẹ́ pé tọkọ bá ti jáde lọ lẹ́yìn kí wọ́n róṣọ mọ́yà kan máa ta lúdò nu compound wọn ò mọ nǹkan kan tó ń jẹ́ ìtọ́jú ara fọkùnrin èèyàn máa wọ́ndà kan pé kí ló ń wọkùnrin lára ilé ìkan tó fi ń súnmọ́ kẹ́ ẹ tọ́jú ara pé pé anytime tọkùnrin bá wò yín inú ẹ̀ náà á dùn ara ẹ̀ á le ìtọ́jú ara yìí kì í ṣe time tá a fẹ́ ṣeré ọmọ nìkan rárá but time téèyàn bá fẹ́ kọkùnrin báwọn ṣeré ọmọ ìgbà yẹn ló máa dógóńgó ni ni wọ́n ṣe ní kò sí nǹkan kan tó ṣèwọ̀ fún yín láti flaunt fọkùnrin tó bá ti jẹ́ pé ibi tí ò ti sẹ́ni bọ́dì tó lè máa rí nǹkan tẹ́ ń flọ́ǹtì fún ẹ wo anything fún tó bá ti jẹ́ pé nǹkan tó máa pe ẹ̀mí ẹ̀sìn lára bẹ́ẹ̀ ni àwọn afáàdà máa ń fi ìtàn ìgbésí ayé ohun sùlẹ̀m wọ́n máa ń fi ń ṣe àpèjúwe bó ṣe yẹ kóbìnrin mùsùlùmí rí wípé ohun sùlẹ̀m ó gbọ́ ojúṣe pé ká múra dáadáa fọkùnrin ká please ọkùnrin sexually ó gbọ́ yé dé level pé àṣejù fẹ́ẹ́ wọ̀ ọ́ tí kì í bá ṣe kí ànábì stamp bó ṣe ṣe afẹ́ẹ́ lè sọ pé ó ṣàṣejù mo mọ̀ fáwọn àkànní ọmọ ìtàn mùsùlùmí àwa tá a bá mọ̀ jẹ́ kí n ran ilé tí ìtàn ẹ̀ òun ni ìyá anas bin malik anas bin malik sahabi tí wọ́n ní ó fara mọ́ ànábì pẹ́kípẹ́kí tó jẹ́ servant ànábì ó bí anas fún ẹnìkan malik ibùnú nadir ọkùnrin yẹn wá jáde láyé ẹni tó fẹ́ sì kejì ẹ̀ òun ni abutọ́lá abutọ́lá nígbà tá abutọ́lá fẹ́ anas fún rẹ̀ ń sọ sítórì wípé ìkànnú àwọn ọmọ tí mọ́mí òun bí fún abutọ́lá ó jáde láyé ńjọ kan ṣùgbọ́n kí nìyẹn ẹ̀ wá ṣe torí pé ó gbọ́ ojúṣe ká dírẹ́sì obìnrin fọkùnrin ká jẹ́ kó rí nǹkan tó wù wá ká tújú ká sí ó gbọ́ yédé lẹ́bù tí mi rò pé ẹni ẹ̀gbáǹpù wà tó lè bí ìtìtì ẹ̀ ó gbọ́ yédélẹ́bù yẹn nígbà tọmọ yìí jáde láyé bàbá ẹ̀ mọ̀ kó tó jáde láyé pọ́mọ yẹn ṣàárẹ̀ ìgbà tọkùnrin yìí ń darí bọ̀ kí ni wọ́n ní obìnrin yìí ṣe wọ́n ló tọ́jú ara ó gbé ìbànújẹ́ yẹn kúrò lójú débi pé ọkọ ẹ̀ ò tiẹ̀ suspect rárá rárá pọ́mọ yẹn ti jáde láyé bọ́kọ ṣe wọlé owó oúnjẹ fún ó ṣe everything ó flaunt gbogbo nǹkan tó ní ọkùnrin yẹn tún padà ronú pé ọmọ tóun ń fi sílẹ̀ láàárọ̀ nǹkan báwo ni condition ẹ̀ ó wá ní huwala an askanu makan ó ní ara ẹ̀ ò balẹ̀ tó bó ṣe wà ń sìn yìí rí of course ọmọ tó sì kéèyàn tó kúrò lé tí àwọn wa ń sọ fún ni pé ara ẹ̀ ò balẹ̀ tó bó ṣe wà ń sìn rí kí ni ẹ̀ máa gbọ́yé pé à bóyá ibà ara yẹn ti gbọ̀nù ni but she was doing it for a purpose pé òun ò fẹ́ kí jẹ́ nǹkan tí mo fẹ́ pè é sákè àfẹ́kóbìnrin fi n ń dá láàmú kó gbé e léjú débi pé tọkọ bá dé kíkiní ẹ wá àfẹ́tì ojúṣe ẹ̀ sọ́kọ kọ́kọ́ ṣẹ̀ máa bí léèrè pé mú kí ló dé kó ní ṣọ́ọ̀bù yìí náà ní àfẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ohun tó lè bá wa kò tó kọ́ ọmọ kú mọ́yàn lọ́wọ́ ọmọ kú mọ́ eléyìí lọ́wọ́ ó tọ́jú ara ó tújú ká tọkọ tó pé ọkọ ò tiẹ̀ suspect anything tọkọ fi gbọ́ bùkátà tó fẹ́ gbọ́ lára ẹ̀ ìgbà tọkọ gbọ́ bùkátà tán ṣe fọ́ọ̀nù yẹn tán ó wá bi léèrè pé téèyàn bá yẹ ẹ ní nǹkan tó fẹ́ gba nǹkan ẹ̀ padà báwo ló ṣe máa fi oníṣe bóun ló ní onídàá èyí tọ́lọ́run yáwó ti gbà padà o ìbínú lọkùnrin fi fò dìde wípé o ṣe ń tó tó eléyìí wọn ló wá mẹ́wùwọ̀ ó lọ lé ànábì kó fẹ́ fẹjọ́ sùn ànábì ìgbà tó tó lé ànábì kí ànábì bí léèrè ànábì ní àrẹ́sùtùmùlẹ́lá àbútọ́lá ṣe é ṣeré ọmọ mọ́jú èdè ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìròyìn mímu wá fún ànábì ọmọ mi báyìí báyìí jáde láyé kíní tí mo gbé léyìí wá ṣe báyìí báyìí báyìí báyìí ẹgbọn tá ànábì sọ àárò pé ẹka ànábì sọ pé a obìnrin yẹn má ṣàṣe ju o ànábì ní bárakàláhù lẹkùnmá sí ilẹ̀ ìlẹ́tìkùmá ohun ọmọ tẹ ẹsùn mọ́jú yẹn a ọlọ́run bá fàlùbáríkà sí wàláhì ọlọ́run dẹ fàlùbáríkà sí abdullahi ọmọ abutọ́lá ọmọ tí wọ́n sun ẹ̀ mọ́jú ọjọ́ yẹn tá ànábì tó ṣàdúrà kọ́lọ́run ṣe lálàlùbáríkà sọ̀hábì ó ní ọmọ mẹ́sàn-án lónìí ó ní kò sí kan náà mẹ́sẹ̀ kan tí ò ha kúra nìsórí nǹkan táwọn fi yan gàngbà tí wọ́n nìyẹn ọ̀pọ̀ tá a bá fẹ́ yan gànsì wọ́n lọ́mọ kan wà ní toronto ìkan wà ní oxford ìkan ṣẹ̀dárí cambridge ni à ń lé visa kan yòókù ẹ máa bá a fàdúrà àti kọ́lọ́njó bọ́ sí i standard yàtọ̀ wọláì alìjẹ́nà táwọn ọdẹ fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ so báwọn obìnrin wọn ṣe rí afẹ́káwa náà mọ̀ ọ́ so ẹ má kó àkólé kan problem débi pé ojúṣe yín sọkọ máa sọ́fà. So, ọjà ayé tá a wá ná ọjà kó dùn lénìí kó kan lọ́la ni ṣùgbọ́n ìtọ́lọ́run bá ti fi ẹ̀sìn tẹ́lẹ̀ kùn fún gbogbo ohun tó lè máa bá a kò ní í gbé léjú débi pé a wá gbàgbé ojúṣe ẹ̀ sọ́lọ́run ọba so ojúṣe tá à ń sọ yìí ọkọ̀ọ̀kọ́ lẹ̀ ń ṣe é fún ọlọ́run ọba lẹ̀ ń ṣe é fún ọlọ́run òde bùkátẹ̀ ó ń tọ́jú ẹlẹ́dẹ̀ yìí ni so ibi tẹ́ ẹ fẹ́ wà lálùjọ́nà bẹ́ẹ̀ ṣe fẹ́ kó kíláàsì tó àwọn nǹkan tá à ń sọ yìí lẹ máa fi rà á àwọn gbọ́yé wọ́n dẹ̀ fi ń rà á so wọn ní kóbìnrin múra fún ọkọ gbogbo nǹkan tá a bá ń pè ní ìwọkúwọ ìwọ̀kúwọ̀ tá à ń sọ ìwọ̀kúwọ̀ wá síta là ń sọ fún ọkọ ẹ kò sí nǹkan tó ń o whatever it is kọkùnrin yìí lè wà lára ara dáadáa ni so ojúṣe ni. number eleven. alátàmúnà àléyìí ìdá ànfọ́kọ̀t àléyìí wà àlà àwòládìí mi máa lè ha. àfẹ́ kí sísítà tọ́lọ́run bá fi àdánwò kan ọkọ ẹ̀ nípa àìlèṣe ojúṣe tóun wá ní ó da òun fẹ́ ṣe é àfẹ́ kó wá dì í mú kó máa wá fi sọ̀rọ̀ sí ọkọ yìí torí pé nǹkan tó ń ṣe yẹn àwa gbọ́yé sí pé sádọ́kọ̀ ni àyè ọlọ́run dẹ́ wá ń lọ ó ní ẹ̀yin onígbàgbọ́ òdodo yá ayọ̀ lẹ́dí náà amẹnu látúbù tèlú sọ́dọ̀kọ́tìkún ná sọ́dọ̀kọ́tìkún bìlmẹ́ni wọ̀l àdà ẹ má fi èrè gún ẹ má fi balada sọ́dọ̀kọ̀tẹ̀ bá ti ṣe jẹ́ lóòótọ́ bẹ́ẹ̀ ṣe máa ń pe àwọn ọkùnrin atọ́ni ń sùúrù ni wọ́n ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ti gbàgbé pé ọkùnrin kọ́ lẹ̀ ń ṣe fún ọlọ́run lẹ̀ ń ṣe fún ìjọ tó bá gbé ìjọkùnrin dé ẹ má wọn ajẹ́ kó jẹ́ nǹkan lọ́wọ́ bá ti ń ba yín bíìrì ládẹ́ lẹ máa wá fi àìmọ́ṣe kékeré lẹ máa wá fi dáwó pẹ̀lú pé kẹ́ ẹ máa wá ran létí gbogbo dáadáa tẹ́ ẹ ti ṣe fún àfẹ́ bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run sọ́dọ́kọ̀ ni ẹni bá ṣe é kó ṣe ní ṣe ní tóun ṣe pamọ́ láàrin òun àtọ́lọ́wọ̀n ọba so ká máa wá kà pé mo ṣe báyìí mo ṣe báyìí tó bá ní mi ìwúlò fún ẹ ó dáa rántí mo ṣe báyìí mo ṣe báyìí láti oṣù báyìí tó ti fowó sílẹ̀ nulẹ̀ mọ́ wọláhì ntọ́lọ́run sọ fún wa ní pé ẹ má bala dáadáa tẹ́ ẹ ti ṣe jẹ́ pẹ̀lú ìrègùn ó túmọ̀ sí pé ìrègùn máa ń jẹ ládàá ṣẹ́ ẹ̀rẹ́ ni ẹ̀yin á máa ṣí i pé ti ṣe síwájú ọlọ́run tábà dẹ̀ débẹ̀ ẹ̀ ní bá nǹkan kan di ẹ̀ mọ́ ó dẹ̀ ní ṣé kí n sọ tálíkà fún yín ó ní tálíkà kọ́ lẹ́ni tí ò lówó lọ́wọ́ tálíkà lẹ́ni tó rò pé dáadáa òun ti pọ̀ wájú ọlọ́run á wá débẹ̀ kò ní bá nǹkan kan tó ó dọwọ́ yín torí tọ́lọ́wọ́n ọba náà nọmba twelve antarudọ biliyasir wọ takana abihi wọlá tukalifu tó kọtọ kọtẹ wọn ní nínú nǹkan tá a fẹ́ kóbìnrin re òun náà ni pé kó jẹ́ kí nǹkan tọ́lọ́run ọba bá pèsè fún ọkọ bó ṣe lè wù kó kéré mọ́ kó jẹ́ pé òun náà ni ọkùnrin yìí lè rí lọ́nà halal kó jẹ́ kó tó òun kó gbà wípé ọlọ́run ọba ń dá wọn wò látara ìtòónà arzikì tó ń pèsè fáwọn ṣùgbọ́n lópin ìgbà táríṣìkì bá ti ń já halal ká máa rántí pé táwọn kan ṣe jù wá lọ làwọn kan ò tó wa so ká adjust sí condition tọ́lọ́wọ́n bá bá kọ mọ́ àwọn ọkọ̀ wa nígbà tí kì í bá ti ṣe kó yọ̀ọ̀dẹ torí ńgbà míì àwọn ó mú tẹ́yìn sọ ẹ délé wọn ẹ̀rí pé ní ilẹ̀ kan ni wọ́n ń parí odidi tán màálùú àwọn tẹ́ ń sọ yìí irú ń tọ́kọ ẹ̀ fi ń mówó wálé ẹ̀yin ò mọ́ gbogbo brọ́dà ló ní irungbọ̀n lóòótọ́ but kì í ṣe gbogbo àlà ń ṣọ́ ààlà ọlọ́run ọba bó ṣe ẹ̀ka ṣọ lẹ́nu iṣẹ́ mo fi ọlọ́run ọba búra ẹ lè wo pé dìgírì lórí lọ́wọ́ dìgírì ẹlòmíràn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣé sálárì tẹ́lẹ̀ yìí ń gbà lélẹ́ yìí ń gbà tó bá tiẹ̀ jọ́ kan náà ni wọ́n ti ń ṣiṣẹ́ ọgbọ́n tí kálukú ń dá sí àárín òun àtọ́lọ́run ọba ni mo bọ́mọ ìyá wa kan ṣe hajj wàláhi wọ́n rọ́bì káàbà nígbà tí gbogbo wa ń múra àti máa bọ̀ ńlé ó wá pè mí sẹ́gbẹ̀ẹ́ ó nínú òun bàjẹ́ mo ní kí ló dé ó ní òun ń wo pé pẹ̀lú gbogbo wa àti tóun gbọ́n bíi over the past three four weeks inú òun ń dùn bí ìgbà tá a bá ní wọ́n ti fóun certificate àjẹ́nà ni ó ní bọ̀t nínú wa àti tí wọ́n ń ṣe fún wa bá ṣe múra lé ní pé tó tẹ́ bá délé ẹ ṣọ́ra fáwọn nǹkan tó máa ba hajj yìí jẹ́ o ó lẹ́nu òun kan làgàrà lọ sí ọ́fíìsì òun ni torí pé lọ́fíìsì accountant ni accountant tó sì jẹ́ àwọn ọ̀gá ẹ̀ trust ẹ̀ pé gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú owó ọwọ́ àfa ni wọ́n ń tọ́jú ẹ̀ sí tó bá fẹ́ ṣàṣe má ṣe of course pẹ̀lú permission àfa náà ni èyí tí wọ́n fẹ́ pín ọwọ́ àfa náà ti máa gbà á nǹkan tó máa kọ tó máa kọ́ bá àwọn bọ́n ṣe pín in ṣe pé ó yàtọ̀ fún nǹkan tí wọ́n lò ó fún ọ̀tọ̀ ni tí gọ́ọ̀mẹ̀ ní kọ́ lò ó fún àfa àlàkàntàn tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ tó sọ pé òun ò gbà tọ́rọ́ gẹ̀ ni wọ́n jẹ́ òun ló mọ nǹkan tó máa kọ tó máa kọ́bà wọn tó ó ní gbogbo eléyìí lòun rò ṣọ́fíìsì yóò ṣe é ti sílẹ̀ ni iṣẹ́ òun wá dà so irú èrò yìí ó kún orí brọ́dà yìí of course ìmọ̀ràn táwọn afáàfún náà ni pé kó gbìyànjú láti má pẹ́ lọ́fíìsì yẹn but ẹni tó sọ tiẹ̀ nìyẹn náà àìmọye ni ò sọ tiẹ̀ tó jẹ́ pé ibi tí wọ́n pin sí irú àwọn owó bẹ́ẹ̀ yẹn lọ́pọ̀lọpọ̀ wọ́n fi ń ra mọ́tò wọ́n fi ń ṣara rere tí ń mú kan wá worú ẹni yìí ń sìn kó máa wá bá ọkọ ti ẹ̀já yìí pé dìgírì tó nílò òun náà ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíìsì tó ti ń ṣiṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíìsì tó náà ti ń ṣiṣẹ́ kí ló dé àfa àtẹ̀yìn yahun tó yìí so wọ́n bẹ̀ yín pé ẹ dákun ẹ adjust sí level nǹkan tí ọkọ bá mú wálé tó bá jẹ́ halal ẹ kàn máa rántí nǹkan kan wípé transit camp níbi ìjẹpa wa ó wù wá kára dẹ̀ wá tọ́lọ́run bá ní kára dídẹ̀ yẹn ó gbọ̀nà halal wa ṣùgbọ́n tó bá jẹ́ pọ́nà haram ló kù tí a fi wá ká jẹ́ káwọn ọkọ̀ tó fi àmọ̀ ìpè rárá afẹ́lẹ́ áhírà láti la fẹ́ ṣe súnà àwa nítorí ipa fẹ́ gbádùn ayé káwa rìn nírìn tí áhírà yóò fi ní dùn mọ́ wa ẹ dákun tó lọ lọ́hùn ká mú sòrò nọmba thirteen wọ́n ní áyà tó tiẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ tá à ń sọ yìí nínú súrọ́tùlà àtọ́láàpù uh, ìgbà tọ́lọ̀ ń pa àwọn ọkùnrin láṣẹ bí wọ́n ti fẹ́ kí wọ́n náwó fún yín ó ní lè yóò ń fi kú sáàtì ní sáàtì yìí wọ́n máa ń kúndìrà alẹ́ ìrírí kóhó pẹ̀lú yóò ń fi ní ma àtàwùlà àwọn tọ́lọ̀ ń bá kẹ́nu àwọn brothers a fẹ́ kí wọ́n náwó fáwọn ìyàwó wọn nínú tọ́lọ̀ wọn bá ṣe ní halal brother ò gbọ́dọ̀ sọ yí pé well òun tóun gba two point something million uh, after all nílé àwọn kan five hundred naira péré ni wọ́n fi ń ṣe bẹ̀ so táwọn ìyàwó tòun náà bá béèrè déédéé five hundred naira ni òun máa fi lé wọn lọ́wọ́ rárá lè yóò fèkì ní sàǹtì ẹni tọ́lọ́run bá fara dẹ̀ kó jẹ́ káwọn ará ilé ẹ̀ mọ̀ pé ọlọ́run fara dẹ̀ wọn nǹkan fẹ́ nìyẹn kó má pé àìmọye umu ni wọ́n gán bọ́ọ̀sì tíyàwó tòun bá ń béèrè pé káà fóun ó ti ń yọ ayọ̀ jù rárá tó bá jẹ́ pé means wà ká provide fún wọn ọlọ́run ní ká ṣe bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n ẹni tó wọn ọlọ́run bá wá ṣe arzikí ẹ̀ níwọ̀nba nínú ìwọ̀nba tó ní ẹ̀ náà ni kó ti ná inú ìwọ̀nba yẹn náà ni káwa náà ti máa bá wọn yí ká mọ condition yẹn fún wọn náà. allah tafa alamayo omehi wọ́yọ̀ dìbòho wọ́n ló dọwọ́ yín àwọn kan wà tó yẹ kẹ́ ẹ máa bá jowú ẹ̀dẹ̀ kí n bá wọn jowú àwọn táyé lẹ máa ń bá jowú ẹ máa wá gbọ́ ànábì ni ẹ ṣọ́ra fún nǹkan tí a máa bí àwọn ọkọ̀ yín nínú ó nítorí pé kò sígbà kan kíyàwó ọkùnrin kan láyé yìí tó jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo tí ń bá ti ń wá ìbínú ẹ̀ tó ń ṣe nǹkan tó máa bí inú ó ní arábìnrin kan wà tí ó máa sọ fún un pé hmm, subhanallah látòzí ọ̀tọ́lẹ̀kìlá ọlọ́run bá mi bínú sí i bó ṣe ń mú ọkọ ẹ̀ bínú yìí torí pé kí ni ó ní á ní látòrí yìí má bí nínú má fi tí ò tọ́ kàn án fa ìnàmà hùwà dàkìlù ìrìnlẹ̀ fi wọ́kọ́ lóní àwa tá a ní à ń retí ẹ̀ lọ́hùn ó ní kan nínú àwọn obìnrin tọ́lọ́wọ́n bá dá fún ọkùnrin kọ̀ọ̀kan láti jẹ́ náà á máa sọrú eléyìí pé ìwọ ọlọ́run ẹlẹ́hàá ẹ̀ tó ti ń mú bínú o ó tún ti ń bà á jẹ́ ìwọ ọlọ́run bá wa bínú sí ẹlẹ́hà yìí a máa wá sọ pé ẹlẹ́hà ṣe mú sùúrù ìwọ kọ́ ló ní ó kàn yà sọ́dọ̀ ẹ̀ ni tó túmọ̀ sí pé ó dá wọn lójú wípé àlùjẹ́nà táwọn wà àwọn ń retí bírọ́dà ẹ̀yin ló kù kẹ́yìn ṣiṣẹ́ pé kẹ́ ẹ jọ ẹ̀yin tí kì í ṣe tiyín kò tí ì sátìn pé tiyín ni but ó sátìn pé tòun ni ló ṣe ń sọ pé kí làbọ̀rọ̀ máa bá mi fòrú ẹ̀ kì í ṣe tiẹ̀ mú sùúrù àwa ń bẹ ọlọ́run ọba yìí pé káwa náà ọba dọ̀hùn káwa náà wà nù ẹni tó láṣẹ lórí ẹ̀ bóun ṣe láṣẹ lórí ẹ̀ ohun tá a máa fi láṣẹ lórí ẹ̀ náà ni pé kárọ̀ fọlọ́run ọba wàláhì so ní máa wá ìbínú wọn níwàá pé kí ló lè ṣe itú wo ló lè pa a fi ń mú ọ̀rọ̀ ara wa difficult ìfẹ́ni tó bá yé la ṣe ń sọ pé ẹni tí ò bá fi àníyàn ìbádà handle marriage ẹ̀ wàláhì kò sí bó ṣe fẹ́ pass kò sí bó ṣe fẹ́ pass number fourteen antusina muamalata walideyi wa akọribi afẹ́kọ́bìnrin re kó ṣe dáadáa sáwọn ẹbí ọkọ ẹ̀ now nílẹ̀ wa ń bí àwọn ẹbí ọkọ ò máa la wọn o bẹ́ẹ̀ ni a ń bọ̀ wá kà á a máa débẹ̀ lágbára ọlọ́run ẹbí ọkọ ní boundary ó láwọn nǹkan kan tó jẹ́ tọ̀ yín tí ò yẹ kí fámìlì ọkọ bá yín náà ọkùnrin re tó bá kéwú tó máa là òun ló máa jẹ́ kí fámìlì ẹ̀ mọ̀ pé ah èyí tẹ́ ẹ ní kíyàwó òun ṣe yìí ẹ dákun ẹ yọ̀ǹda ẹ̀ ẹ̀yin lè má lè fún wọn lésì àwọn nǹkan míì tí wọ́n á béèrè àwọn ọkọ yín lẹ́ẹ̀kan bá yín ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún wọn ṣùgbọ́n mú nǹkan tá a fẹ́ pé kí ọ̀pọ̀lọpọ̀ akákọ́kọ́ há dànù lórí wípé àwọn fámìlì ọkọ ọ̀tá ni wọ́n wọ́n gbé sẹ́lòmíì wá láti ilé wọn ni wọ́n gbé sí lẹ́yìn wọn láti ilé wọn ni pé kò sí bó ṣe lè ṣe tó o ò lè dáhùn fámílì ọkọ kí dẹ̀ ní reason torí pé mọ́mì náà ò dáhùn fámílì ọkọ ní fámílì dádì ẹ̀ so wọ́n ti gbé sí wa lẹ́yìn pé kò sí bó ṣe lè ṣe tó fámílì ọkọ ò lè ẹ̀bà láìkẹ́ ìwọ náà má tiẹ̀ retí fún wọn láìkẹ́ sẹ́ni tó bá gbérú àdìsọ́kàn yẹn wá sílé ọkọ kì í ṣèpè kò lè rí ọ̀nà àwọn fámílì ọkọ ṣùgbọ́n káwa try pé bó ṣe lè wò káàárín fámílì dádì wa àtìyá wa àwa ń lọ nílọ pé ohun tí mọ́mí ò mọ̀ àwa mọ̀ ẹ̀sìn ọlọ́run ọba a fẹ́ sin lọ́run lára ọkọ a fẹ́ sin lọ́run lára fámílì ẹ̀ ẹni máa ṣe léyìí á ní àtẹ̀mọ́ra tó pọ̀ torí pé kí ni bẹ́ẹ̀ sì ò ṣe yáwọn pẹ́rẹ́ǹtì tiwa ẹ̀sìn ò yáwọn pẹ́rẹ́ǹtì brọ́dà náà àwọn náà ti ní oríṣiríṣi èrò jẹ́lọ́sì wà ń bẹ̀ láàyè ọ̀tọ̀ torí pé ohun tí wọ́n ṣe fáwọn ọmọ wọn fẹ́ máa ṣe fúnyàwó ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ́mì mi ìfẹ́ kó máa dà mi ìfẹ́ kó máa dààmú kó máa fi bọ́kẹ́ẹ̀dì pọ́nmi àdúgbò kiri omi agboolé nìkan kan omi gbogbo street ìyá wa pọn nígbà tó ṣẹ̀ wọlé ọkọ ni a pọn ti ilé ọkọ ẹ̀ wọ́n á sọ ti ilé ọkàn fún pé àwọn rí ilé ìkópọnmi fún wọn tán bá ń ṣènáwó ó lè tó kó ọ̀nà mẹ́wàá tán máa lọ fi báàfù lómi wá gbogbo ìyẹn ẹ̀yin ò gbótru ẹ̀ so ìyá tí kì í ṣe kó gbẹ́sìn yìí ọ̀rẹ́dì ó ti wò pé wọ́n ti ń kẹyìn lákẹ́bàjẹ́ wọ́n tún wá ní kẹ́yìn jókòó síre àwọn ìyá yìí ń kiri ọjà ni èyí tó pọ̀ nínú owó tí wọ́n ń pa orí àwọn ọmọ yìí náà nọ́lé àwọn ọkọ̀ tí ilé kẹ́yìn jókòó sílé twenty four hours ni tẹ bá fẹ́ ra pátá ẹ fẹ́ tẹ́wọ́ gbà ẹ fẹ́ ra magi ẹ fẹ́ àwọn ìyá yìí ń wò wípé àá kí ló dé àwọn ọmọ àwọn ò lákòjọ so they have enough reasons to be envious ṣùgbọ́n àwọn reasons yẹn reasons tí ò bá ṣẹlẹ̀ ọlọ́run ọba mu ni ọkùnrin ló máa wá ṣàlàyé fún wọn pé mọ́mì wàláì kódà owó magi kan ní tí ò tó magi kan tó bá tẹ́wọ́ gbà ẹ̀ tẹ́ ẹ̀ tẹ́wọ́ gbà á tí ò bá sí àwa la máa ṣàlàyé pé kò tí ì sì ṣùgbọ́n ní tọ́lọ́wọ́ bá sọ pé jójúṣe ta ń láti gbọ́ lórí wọn lélẹ́yìí. so nǹkan tí mò ń sọ rèé àwọn ní enough reasons láti fẹ́ nv yín àwọn ọkọ wa ni ó wàá ṣàlàyé fún wọn pé ààlà rèé nǹkan báyìí tẹ́ ẹ fẹ́ káwọn ìyàwó wa ṣe kò bá ṣẹ̀rí ọlọ́run ọba mu ṣùgbọ́n káwa wà ever ready láti expand igbáyà fún wọn pé àìmọ́ ṣe wọn yẹn ká fi àgbọ́yé ẹ̀sìn ká fi pàdé ẹ̀ àtàwọn òbí ẹ̀ àtàwọn relations ẹ̀ wọ́n lè fẹ́ máa béèrè nǹkan kan ní béèrè pé àá ṣe báwọn làwọn mọ làwọn lọmọ àwọn tíṣẹ̀rí ẹ̀ ò yọ̀ǹda fún wọn ẹ jẹ́ kí ọkọ yín máa dá wọn lóhùn lórí àwọn nǹkan wọ̀nyẹn la ṣe ní ẹni tó bá lọ́kọ tọkọ ẹ̀ ò bá mọ kéwú tí wọ́n gbà níyànjú kó máa jókòó táwọn àfà ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ojúṣe tó yẹ kó máa ṣe láàrin òun àti fámílì ẹ̀ á máa gbọ́ yé látara kó ń jókòó táwọn àfà téèyàn bá mọ kéwú tó wá lọ fún ọkùnrin tí ò mọ kéwú tí kì í jókòó táwọn àfa àwọn aspects yìí ó máa ṣòro fún láti ṣe púpọ̀ tó ti yé so a fẹ́ kóbìnrin jẹ́ ìkúlọ́wọ́ dáadáa láti so ọkọ ẹ̀ pọ̀ mọ́ ẹbí ọkọ ẹ má jẹ́ obìnrin tí a máa lé ọkọ lára fámílì pé èèyàn ń wà láàárín fámílì kó soríire èèyàn ń kó fámílì mọ́ra kí nǹkan ẹ̀ ó kún kí nǹkan ẹ̀ ó ní kó opposite yẹn lẹ̀sìn ọlọ́run ọba sọ ànábì yẹn ẹni tó bá fẹ́ kọ́lọ́run ọba ó sọ adéjìkí òun di púpọ̀ ó ní kó máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí ẹ̀ so jẹ́ ní tí a máa rán létí pé wọ́n ní ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ni ká so òun àti fámìlì ẹ̀ pọ̀ ara nǹkan tá a fẹ́ kóbìnrin mùsùlùmí ó ṣe lélẹ́yìí wọ́n wá ní antahrisọ nọmba fifteen antahrisọ alal hayati ma'ahu wala tatlubu tọ́lá kàlẹ́ rẹ́ẹ̀rì sábàbí ṣẹ̀rẹ̀ yìí kóbìnrin jẹ́ni tó ń ṣojú kòkòrò wípé ọkọ tóun fẹ́ yìí òun fẹ́ wà nílé ẹ̀ tí kú á fi yà wọ́n ni àfẹ́ kóbìnrin mùsùlùmí máa jẹ́ni tó ń ka ọjọ́ wípé nǹkan báyìí ni mo fẹ́ achieve nílé ẹ̀ tí n bá ti achieve ẹ̀ tán mo bá tèmi lọ nìyẹn ó lè strange wípé àwọn obìnrin kan ń plan bẹ́ẹ̀ àwọn tí máa fẹ́ olówó nítorí owó ẹ̀ níjọ́ tí mo gbọ́ àlàyé yèmí gan lanu obìnrin dẹ̀ ló ń ṣàlàyé yìí fún mi ó ní láyé ìgbà kan obìnrin máa ń ní lẹ́mìí pé tóun bá fẹ́ ọkọ kan tó bá jẹ́ tálíkà náà ló máa fi gbogbo ìgbésí ayé ẹ̀ jẹ́ orí búbóun nìyẹn tó tó bá bímọ kan síbí tó bí kan síbí tó bí kan síbòmíì kò ṣeé ṣe kẹ́nìkan náà mẹ́tẹ̀ẹ̀ta má lò ó lọ́wọ́ tó ibikíbi tọ́lọ́mùbá ti ní kówó wà ó ṣoríire láti bẹ̀ àwa ò gbọ́dọ̀ plan life tiwa bẹ́ẹ̀ ẹnìkan tá a bá fẹ́ fẹ́ ká fẹ́ nífẹ̀ẹ́ pé ẹni yìí la bá tó kù ní ìgbésí ayé wa ni wọ́n ṣe ní káwò dáadáa kó sì má jẹ́ pé tọ́rọ́ kọ́bọ̀ tó kú lọ́wọ́ fẹ́ pé atẹ́gùn lè fẹ́ dànù at any time pé ẹ̀sìn ẹ̀ ìwà ẹ̀ kódà tí ò bá ti ní ó kéré nínú iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run lè fi wá fi kún bọ́ ká pé a ọkùnrin temporarily fúngbà díẹ̀ tí ò bá pè ká má wàá tọrọ tọ̀láàp tí kì í bá ṣe pé nǹkan tó sún wa débi tọ̀láàp yẹn á ohun tí ò ṣe kò ṣe é dọ́gbọ́n sí ni torí pé nígbà táwọn ẹbí ń ròyìn àwọn obìnrin tó máa ń bèrè tọ̀láàp ó ní gbogbo obìnrin tó bá ń sọ pé kọ́kọ́ òun tú òun sílẹ̀ minveri máa bá às tí kì í dẹ́ ṣe pé ohun tó sún débẹ̀ ohun tí ò ní ọgbọ́n téèyàn dá sí ni ó ní faharamun aleha ra ihatul janna ọlọ́run ọba ṣe àlùjẹ́nà léèwọ̀ fún obìnrin bẹ́ẹ̀ tóbìnrin bá tọrọ kọkùnrin tún un sílẹ̀ látara nǹkan tí ò tó ìdí ó lọ́lọ́run ọba ṣe àlùjẹ́nà léèwọ̀ fún. nọmba sixteen antahudda alehi idamat arba'ata ashhurin wa ashra eléyìí ni the last one tó jẹ́ ojúṣe obìnrin sí ọkọ a máa wá bọ́ síbi ojúṣe ọkọ sí obìnrin wọ́n ní last one ni pé tó bá jáde láyé àtúntẹ̀ ní ojúṣe kan ojúṣe yẹn ni pé ká ṣe kí o ká ṣopó opó oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá nínú opó yẹn kí ni ká ṣe kí ni ká má ṣe àti yẹ̀wò rí tá a bá parí ọ̀rọ̀ marriage ó ṣeé ṣe ká tún gbàbẹ̀ kọjá lẹ́ẹ̀kan sí i oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn obìnrin yẹn ò gbọ́dọ̀ lọ́kọ míì kódà gan kò gbọdọ̀ gba proposal á fìdímọ́nú ilé láti banújẹ́ lórí ọkùnrin yẹn now ṣùgbọ́n bí banújẹ́ yẹn àní mu tayọ bí sẹ̀rẹ́ ọlọ́run ṣe ní ká ṣe é kò mí ìpè ká má wẹ̀ kò mí ìpè ká má wọṣọ a máa wọṣọ àwọn aṣọ tó ń pèèyàn sára nìkan là ní wọ̀ tóṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá yẹn fi máa pé ìṣáàlá ọ̀tàhálà tá a bá dé abala kí ni wọ́n ní ká ṣe nínú ìdá báwo la ṣe máa ṣe a máa fọ sí ọwẹ́ so ojúṣe tí a jẹ ọkùnrin gbẹ̀yìn òun náà nìyẹn wọ́n wá ní ohun tó wá kù sí òun náà ni kókó kò zẹ́wọ́jẹ́ hà àwọn ẹ̀tọ́ tẹ̀yìn ní lórí àwọn ọkọ̀ yìí wọ́n wá ní a àwọn ẹ̀tọ́ yìí sí ìpín méjì àwọn kan ẹ̀tọ́ tí ó ní í ṣe pẹ̀lú owó ni owó lọkùnrin fi ń gbọ́ àwọn kan dẹ̀ wà ẹ̀tọ́ tí ò ní í ṣe pẹ̀lú owó ni owó kọ́nà máa fi gbọ́ àkọ́kọ́ ń tẹ́ ẹ jẹ ọkùnrin òun ni hosnul ishra máa zẹ òjà kí ìbágbépọ̀ ọkùnrin pẹ̀lú ìyàwó ẹ̀ kó wà cheerful kọkùnrin má jẹni tí a máa rojú má gbárí all the time tíyàwó ẹ̀ ò ní rẹ́rìn lẹ́nu ẹ̀ ó pàtàkì cherry point yìí ó pàtàkì débi pé òun ló máa ń decide whether a marriage is happy or unhappy yàtọ̀ sí pé wọ́n rówó náà wọn ò rówó náà obìnrin máa ń wà nílé olówó tí àdè máa sunkún ẹni tí ò rọ́ni tí ò rólówó bíi ti ẹ̀fẹ́ ni a máa ṣèmọ̀ pé kí ló tún ń béèrè wọ́n ra mọ́tò sí ń di nà ó mọ́tò náà fi ń ra foodstuff wá sínú freezer fún kí ló tún ń béèrè á lóun miss companionship torí ọkọ ò ráyè pé kó jókòó ìṣẹ́jú márùn-ún pé kán jọ gíìsì pẹ̀lú ẹ̀ tó bá tiẹ̀ wà ráǹdì gan ìbá táìm tó ti wà pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí ò tẹ lọ́rùn tí ò tẹ lọ́rùn ló ń pàkíyèsí sí eléyìí ṣe rí báyìí ò ṣe ṣe léyìí kò sígbà kan tóbìnrin yìí fi ń fi firi pẹ̀lọ́kọ ẹ̀ pé kán jọ ṣàwàdà pé wọ́n jọ ń wo nǹkan kan lórí tẹ́lì ni kán jọ ṣàwàdà kò sí opportunity ru eléyìí so marriage yẹn ó rí díìs obìnrin sí pé ó ní ìdí nǹkan kan tá a bá ti rà á kún un kí ló tún béèrè mọ́ kò sí nǹkan kan wọ́n wá ní husnul ishra ká fi dáadáa bá obìnrin lò pọ̀ ó yó obìnrin ju gbogbo nǹkan táwọn ọkùnrin máa ń rò pé táwọn bá ti provide ọkùnrin ò ti ní request ní ìmọ̀ lọ. adẹ̀kùn ilé example nírú ẹ̀ tẹ́tẹ̀yàn bá wo age difference tó wà láàrin rasulillah sallallahu alayhi wa sallam àti aisha èèyàn á wọ́ndà pé báwo ni aisha ṣe fẹ́ rí happiness lábẹ́ ọkùnrin tí age gap tó wà láàrin wọn tó yìí ṣùgbọ́n kẹ́ ẹ lè wá mọ̀ yìí pé òjíṣẹ́ ńlá dá nǹkan tẹ́yìn ò ó bi aisha léèrè wọ́n ní aisha ń arábìnrin kan wọ́n ń pè ní umuzara ẹ ti gbọ́ hadith yẹn rí umuzara ó lóun wà lágbo ibi tí ti ń ròyìn ọkọ wọn eléyìí ọkọ ẹ pé a ah, òun ò rò kan da tọkọ tòun tòun nígbà tí muzara máa sọ tiẹ̀ aisha ni òun ò rò kó tiẹ̀ tún fi àǹfààní sílẹ̀ fún obìnrin kan láti rọ́pò ìròyìn mọ́ gbogbo dáadáa tí wọn máa ń yìmájì pé kọkùnrin ní pátá ni muzara fi ròyìn ọkọ ẹ̀ ìgbà tó sọ tán ẹmọ tá ànábì sọ ànábì ni aisha ṣé mi jọ àbúzara hàn ṣẹgbọ́n kwẹ́sàn ẹ̀yẹ kóbìnrin máa ròyìn ọkọ ẹ̀ pé abu is so nice ever cheerful tó bá dé báyìí á bá tójú àbú fi máa korò á ṣe rí ara dáadáa ni ó rówó náà kò rówó náà kò ní í ṣe pẹ̀lú eléyìí so wà tíẹ́kù kó lè pàyàwó ẹ̀ lẹ́rìn-ín complete free ní company ẹ̀ nǹkan tó ṣe pàtàkì gan ni tó tí ẹnìkan wá ń ròyìn ọkọ ẹ̀ bẹ́ẹ̀ aisha wá píìkì yẹn ó wá ń sọ kó jíṣẹ́ ńlá pé ah ó mú zara a máa ròyìn ọkọ ẹ̀ o ṣẹ́mọ̀ as a human being a máa rò pé ah tí aisha fi ń ròyìn ó mú zara pé ó ròyìn ọkọ ẹ báyìí bóyá òun náà máa wíìsì pé kọ́kọ́ tòun náà rí báyìí ànájú wa dilé rẹ̀ pé aisha sẹ́mi náà da tó abuzara aisha wa ni bal anta khayrun min abizara ya rasulallah wàláhi ní tó fi dá ó kì í ṣe ẹgbẹ́ abuzara nínú gbogbo dáadáa yìí despite the age gap a ti kà á ibi tí abubakar ti ń wá sílé òjíṣẹ́ ńlá tó ń ṣe mọ̀ pé ànábì lè mú rẹ̀ wálẹ̀ tó yìí fún ọmọ kékeré yìí ó ń fi ń kọ́ wa nìyẹn wípé kì í ṣe ara ìròyìn mùsùlùmí gidi kó jẹ́ pé tó bá ti ń wọlé bọ̀ ẹlẹ́hà ń wábi sáré gbà àwọn ọmọ wábi tó máa forí pamọ́ sí pé àbú ti dé kì í ṣe dáadáa afẹ́ká wà chẹ́fù ẹni tó wà chẹ́fù ní discipline ẹ lè make meaning òun ló lè korò ojú kó nítumọ̀ tó bá jẹ́ pé tẹ́lẹ̀ náà níjọ́ tí inú ẹ̀ ń dùn náà bákan náà ni ìjọ tó bá lóun banújẹ́ òun ni kó dirẹ̀ mú so a fẹ́ kó jẹ́ pé relationship tó wà láàrin ọkùnrin àti obìnrin one of ever cheerful face ni pé kó máa wà cheerful sáwọn ará ilé ẹ̀ all the time wọ́n asòfin àdá wọ́n ní ìpìlẹ̀ gbogbo tá à ń sọ yìí ó ní pé ọlọ́run ní wà á ń ṣerú hunabil maru ẹ bá wọn gbégbé àlàáfíà kínú wọn dùn sí yín tó ti yé náà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run wọn gbọ́rọ̀ yìí ló ṣe sọ fún wa yí pé èyí tó dáa jù nínú àwọn ọkùnrin òun náà nìyí tó bá dáa táwọn ará alẹ́ ẹ̀ jù tó bá jẹ́ pé ibi táwọn ọkùnrin ti máa ń campaign pé kí wọ́n yan àwọn sọ́fíìsì wọ́n fi ṣe criterion ni pé ẹni tá a máa yan sọ́fíìsì a fẹ́ kí ìyàwó ẹ̀ lè sọ dáadáa nípa ẹ̀ táwọn obìnrin ò bá dẹ̀ ní ṣàbòsí wọ̀láì èyí tó pọ̀ nínú àwọn ọkùnrin tó ń campaign for offices wọn á já torí いますで OK Yeah. Thank Let me you ẹ bá mú pink yẹn ètò ní kéèsì pink yẹn. well àti ní problems díẹ̀ yìí sọ́run àwọn kan náà yẹ kan tó lójú tó bátìrì wọn kẹ́ láti replace bátìrì mo dẹ̀ ń sọ fún ọmọ ní sọ́rí iṣẹ́ ọlọ́run responsibility gbogbo wa ni lóòótọ́ mi lè play bóyá tẹ̀sán lóòótọ́ mi lè play kí kálukú wa bàbá tó ń fẹ́ bù mí kó dẹ̀ ṣe dáadáa ẹni tó bá chẹ́ǹjì epo tá a ṣe máa pè kó ṣe wá chẹ́ǹjì epo kò ṣe bó torí ẹ tó bá jẹ́ ń gba sálárì lórí ọ̀rọ̀ nínú ọdẹ tiẹ̀ ẹni tó kó chẹ́ǹjì bátìrì tí ò tó ń bátìrì at the same right time ó máa ṣe clock sí ìlú progress wa but mo ń sọ kódà kódà ẹnì kọ̀ọ̀kan wa náà róò tó ń náà bá máa pé òun play nítorí tọ́lọ́run kó play adequately gbogbo ìsọ́fìn tá a ní sè lórí àwọn kan tí ò tó nǹkan mi èrò ní bátìrì tábàrà pátọ̀ ìtẹ̀ sílẹ̀ àti èyàn bó ṣe wà ní. sọ dákùtà ọlọ àwọn abẹ́rẹ́ sọ̀rọ̀ fún ìsọ́fìn yẹn. náà anábì sọlọ́lá ọ̀sọ́lá ó yí o wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń da síta wọn kì í da sílé. tọ́ba fẹ́ mọ ibi tí mo pẹ́kọ̀sì ọkùnrin ti máa ń yọ tí wọ́n bá invite àwọn ọkùnrin fún interview lórí tẹlifíṣàn ẹ wo bá ṣe máa interact pẹ̀lú àwọn tí ń interview wọn tó bá interview wọn lágbo tó wà ẹ wo bá ṣe máa ń bá àwọn ọmọdé lò and you begin to admire him pé ah mo wish kí lè jọkọ mi bọ̀tọ̀ ẹ bá dé ní ẹ̀ bá rí bó ṣe ń dáyàwó ẹ̀ lóhùn tí àwọn bá ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá rí bó ṣe ń bá ẹ rí pé complete opposite ẹ̀ ń tọ́ orí lórí tẹlifíṣàn òun lẹ́yìn tó wà nílé ló fi jẹ́ pé in some western countries wọ́n ní tẹ́ ọba jáde wá síta tó bá lóun campaign for position tí ò bá rí support ìyàwó ẹ̀ kò láìpẹ́ kò wé in fact wọ́n rántí dáadáa láyé bill clinton ìyàwó ẹ̀ fẹ́ dà lágbèsè náà and this is why ọ̀pọ̀lọpọ̀ tó bá ń run for public office á kọ́kọ́ wá support ìyàwó kíyàwó ẹ̀ jáde wá testify pé he is a good man at home tí ò bá dá ń lé wọ́n rò pé kò lè ṣe àkóso àwùjọ àwọn kórìṣe wọláhì awalalẹ̀kọ́ yẹn anabi ni khayrukum khayrukum li ahli the best of you is the best of you to his family ọkùnrin tó wá sórí tẹ́lẹ̀ tó ń fọ yí pé ah yes cheerful person ni tíyàwó ẹ̀ tó mọ̀ twenty four hours bá sọ pé kò cheerful bẹ́ẹ̀ ṣe rí wo òdodo la gbọ́dọ̀ mọ̀ yẹn tó bá ń ṣòpin generous wọ́n fẹ́ ṣe ọ̀kan kan bí kan ṣe lọ́ǹtì nǹkan two million ó fi sílẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọn pè é sí nǹkan ló rán ń bí o ẹ jẹ́ ká sí i bá a bá rò pé lawọ́ ẹ̀pìn ẹlẹ́ra tó jẹ́ òṣèlú sí a sọ fún yín bó ṣe máa ń fi wúlò àwọn fún wọn. so ànábì tó kọjá pé gbogbo dáadáa tọkùnrin bá ní obìnrin ẹ̀ ní kókó kó jẹ́rìí sí pé a ah, àbúrò ní sùúrù ó ní sùúrù púpọ̀ wàláhì ohun tó bá fi lè ṣe tábù fi wá sọ pé òun búyàn ah, wàláhì wọn ti kọjá àyè wọn ká má tẹ̀ wá sọ pé ó lóyàn ṣùgbọ́n opposite ni nǹkan tá a máa ń rí lára àwọn ọkùnrin so àkọ́kọ́ nǹkan tó jẹ́ ojúṣe òun náà ni pé afẹ́kọ́kùnrin jẹ́ ní tó jẹ́ pé a tójú ká sóbèrè a jẹ́ kọ́kọ́ kọ́kọ́ obìnrin ó balẹ̀ sí òun kó feel free in his presence àkọ́kọ́ ojúṣe nìyẹn ìkejì ànáfọ̀kọ́ gbígbọ́ bùkátà jíjẹ mímu wọ̀lkísùwà aṣọ tóbìnrin máa wọ̀ wọ́sùkùnà ilé tó dòwe máa gbé à ń bọ̀ wá rí details àwọn kan wọ̀nyí torí gbígbọ́ bùkátà yìí ó ní ìdàlàyé tó pọ̀ báwo ni kò ṣe gbọ́ tó báwo ni kò ṣe gbọ́ ọmọ wọ́n ní amman mẹ́fọ̀kọ̀ wọ́n ní sọ́ọ́rí nǹkan ń pè mẹ́fọ̀kọ̀ bùkátà gbígbọ́ almurad biha ma yunfiqu zawj ala zawjatihi wa awladihi wọ́n ní ń ta àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni owó tọkùnrin máa ná lórí ìyàwó ẹ̀ àti lórí àwọn ọmọ ẹ̀ nípa jíjẹ mímu àti ilé tó máa tí wọ́n máa gbé ojúṣe ọkùnrin ni àtàwọn nǹkan míì tó jọ mọ́ bẹ́ẹ̀. mímọ wa náwó fúnyàwó wọn ní ọ̀run ọ̀yọ̀ ni bilkitab wa sunna tíra ọlọ́run ọba sọ sunna òjíṣẹ́ ńlá sọ àfẹnukò àwọn àáfàá wà lórí ẹ̀ òun náà ló dẹ̀ bá làákà èmi jù. ọkùnrin mùsùlùmí kì í bá obìnrin tí bùkátà tó jẹ́kẹ̀lé ó máa ṣe léyìí kí wọ́n máa ṣe àfi tóbìnrin bá voluntarily sọ pé òun fẹ́ dá sí i. ọkùnrin mùsùlùmí ò ní fi kílò obìnrin òun fẹ́ mú wálé pààlì ìgbésí ayé òun àtàwọn ọmọ ẹ̀ rárá kò sí ní ètò islam tí ò bá sí ní ètò islam mo bẹ̀ yín torí pé bẹ́yìn ṣe jẹ́ ìyàwó fáwọn kan lẹ́yìn náà máa jẹ́ ìyá fáwọn kan a rí i pé àwọn ìyá wa double standard ni wọ́n máa ń lò tọ́mọ tí wọ́n bá jọkọ wọ́n á ní èyí tó jókòó lé tó bá pé bí ó ra magí àbí tó bá rí ẹ bí ó ra pátá àbí tó bá rí ẹ ijó ìrẹsẹ̀ ọlákòjọ torí páwọn nìyá ọkọ ni wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ ibi tọ́mọ tí wọ́n ti lọ́kọ wọ́n fẹ́ kó gbé gbogbo ẹ̀ lágbèétán double standard yìí táwọn bá lò ó ó súnmọ́ kí wọ́n ráfò oríjì torí pé sí òye wọn. àwa ní fẹ́ kó jẹ́ pàwọ́ tá wá ń jókòó tá à ń gbọ́ kọ́lọ̀ lọ́rùn kọ́lọ̀ rasulillah làwa náà máa wá lo double standard yìí. àwọn ìyá wa tá à ń sọ yìí tọmọ wọn bá dé tó bá ní mọ́nyì òun fẹ́ fẹ́yàwó kejì wọ́n yọ ní fi wọ́n níjọ́ òní wọn ní káwọn yọ ojú síbẹ̀. ṣùgbọ́n tọmọ wọn lóbìnrin bá dé wá ní àbúmọ̀ àti rí yìí wọ́n kú jàlè pé ibo ló ń gbé bọ̀ àrò nígbà so bí máa fi double standard lò ìṣe àwọn tí ò gbẹ́sìn ìwé ni àwọn afẹ́kọ̀wé lo nǹkan tí ọlọ́run sọ káwé pàlẹ́bí sọ káwé convince pé ọ̀rí ẹ̀sìn ní ká ṣe báyìí kódà tí ò bá tọ́ wa lọ́rùn amúsùnmù torí ibi tá a fẹ́ dé standard táwa fi wọ́n òun náà ni ká fi gbà á so kọkùnrin fẹ́ gbọ́ gbogbo bùkátà tán wàláì tó bá jẹ́ gbígbọ́ bùkátà ilé òní jẹ́ kó ní savings oríire ni fún un. àwọn máa ń wá ń fẹ́ kó àwọn ọmọ wọn lọ́kùnrin wípé ọkùnrin kì í dàyà kọ gbogbo ẹ̀ ìwọ náà máa tọ́jú àwọn nǹkan kan kóòrùn náà máa fi tọwọ́ ẹ̀dá fún mi ìyẹn lòun náà fi ralẹ̀ lòó fi rówó kọ́lé àwọn wá ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ ẹlẹ́hàá kọ́ ni wọ́n ní ká fi ra rẹ̀ ká fi kọ́lé ó kúkú fún ọ̀fọ́kùnrin kó gbọ́ gbogbo nǹkan tó jẹ́ ojúṣe ẹ̀ lórí ìyàwó àtọmọ ẹ̀ tí ò bá tiẹ̀ wá ra stọ́ọ̀pù kan nínú ilẹ̀ tó ti jáde láyé ju pé kó ralẹ̀ jọ kẹ́rù ẹ̀ máa ṣòro wájú ọlọ́run látara pé kò ṣe ojúṣe sí wọn lọ. ìyẹn nípakọ̀ owó níná wọ́n ní bó ṣe wá rí yìí ẹ̀rí wà ní quran ó wà nínú hadith tó ń jẹ́rìí sí pé afẹ́kọ́kùnrin gbọ́ àwọn ojúṣe yìí màá ran yín létí ìtànàbí fi tó fi jú rẹ̀ ó ń sọ ní hadith ó ní ìtàkùnlá àti nìfà ẹ̀yìn ọkùnrin ẹ̀páyà ọlọ́run lára àwọn ìyàwó yín fa iná hunna àwa ni dákùn àkàntúmọ̀ hunna bí amánatìlá ẹ lọ́ọ́ mọ̀ wípé wọ́n dàbí ẹran ọ̀sẹ̀ ni lọ́wọ́ yín ìtumọ̀ ẹran ọ̀sìn òun ni ẹran téèyàn dè mọ́lẹ̀ téèyàn bá di ẹran mọ́lẹ̀ of course ó ti dojú ṣe fẹ́ni tó dè mọ́lẹ̀ pé òun ló máa gbé ìwà bami tó bá wà. obìnrin tá a bá fẹ́ tá a ní kó jókòó sílé tó jókòó sílé a ti mọ̀ pé túláàsì gbogbo ohun tí ó fi gbọ́ bùkátẹ̀ ọ̀rùn ọkùnrin ló wà. àmẹ́bí wa rán alẹ́ pé àmánà ìjọ́lẹ̀ bọ́lọ́hùn ọba jẹ́ lẹ́tọ́ ìfidọ́wọ́ ìjẹ́ pé ẹ ṣòjúṣe yìí wàstàhálàtù ìforújàhùn nàbí kẹlẹmẹtìlá ọlọ́run ọba ṣàbẹ̀ wọn lẹ́tọ̀ọ́ fún yín pẹ̀lú yọ̀ǹda ẹni wọ́n wá ní ẹ̀tọ́ lóyún lórí ẹ̀tọ́ pé kẹ́ ẹ gbọ́ bùkátà wọn kẹ́ ẹ sì dáṣọ bọ̀ lọ́rùn wọ́n ní eléyìí ní kọ̀kọ́ nígbà tí sọ̀hádì kan muhawi alkushori nígbà tó bi ànábì lóore wípé mo bí mo ní àrùn sílẹ̀ náà kí ti ẹ̀lẹ̀tọ́ tó bèrè ní lórí ọkọ ẹ̀ ó ló dá mi lóhùn wípé ìjẹ́ tọ́lọ́run bá ti ní kó orí jẹ kó fóun náà jẹ ìjẹ́ tọ́lọ́run bá ti ní kó ráṣọ wọ̀ dáṣọ bọ̀ náà lọ́rùn má fọ létí gbogbo orun tó lè máa bí ẹ mú èèwọ̀ ni kọkùnrin bá kó bá obìnrin jà kó wá fẹ́ lù ú kó jẹ́ pé etí ẹ̀ ló mọ́wọ́ lọ wọ́n látò kọ́bẹ̀ má gbé ṣépè èèwọ̀ ni ọkùnrin mùsùlùmí kì í gbé obìnrin ṣépè bọ́ọ̀bìnrin náà ò sì gbọ́dọ̀ gbé ọkọ ẹ̀ náà ṣépè wọ́n lè àtàjọr ìlà fìlbẹ́yì tó bá tiẹ̀ wá hùwà òdì tó kọ́ lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ yóò ṣàǹfààní ó wá fẹ́ abandon ẹ̀ a ní kò abandon ní ìlú fún ibùsùn ni wọ́n ní kò abandon ó lè abandon yàrá ẹ̀ kó máa sun pálọ̀ ṣùgbọ́n ò gbọ́dọ̀ pátì kó wá dáadáa ní ẹ̀ wípé kó máa fọ́ múlé ó rí ẹ ló ṣe ń yọ nígbà tí ò bá rí ẹ orí àpè wa irú discipline yẹn ó ti tayọ nǹkan tá nàbí recommend fún wa bá a ṣe ń bẹ̀yìn sọ yìí à ń báwọn ọkùnrin náà sọ káwọn náà lè mọ̀ wípé wọ́n lójúṣe báyìí báyìí sí yín láṣẹ rò pé ẹni tóun bá ń wá síbí àbí tó ń lọ síbòmí lọ gbẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò bá gbẹ ọkọ ẹ̀ lóun gbẹ náà máa rìn síbẹ̀ ó ń tì dára ẹ̀ torí àwọn àmọ ojúṣe nǹkan tó lọ́n fẹ́ kó ṣe fún un ọkọ òde ní láǹfààní àti mọ́. ó fi kọ́ pé ojú ẹ̀yẹ bó ti sọ ní tó lẹ́yìn ṣe ń gbọ́rọ̀ ọlọ́run fẹ́rẹ̀ rọ̀ fún wọn ó yẹ kóun náà kó lọ́wọ́ ẹ̀yìn náà tó ń bá ń gbọ́ mi náà lọ́wọ́ ìgbà wò. àìjẹ́bẹ̀ àwà wa gbogbo máa wà ní pé ìfẹ́ dìbẹ́lọ́pù lọ́pọ̀ wà ń dìbọn. tọkùnrin yóò wá ń ṣojú ṣe á dẹ̀mọ̀ pé ó ní kápá láti ṣe kì í ṣe ni. kí lẹ̀tọ́ wa tọ́wọ́ gbọ́ dáadáa nínú ẹ̀tọ́ yín ni pé ẹ lè mú nínú dúkìá ẹ̀ tí ò tẹ̀ ní mọ̀ sí láti gbọ́ bùkátà yìí nínú ẹ̀tọ́ obìnrin ni a ní sọ pé ó jalè torí pé hind ọmọ ataba nígbà tó wá fiwé ẹ̀sùn báyìí kan ọkọ ẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ńlá ó ní abu sufyan ahun ni o kì í fún mi ní nǹkan tí ó tó gbọ́ bùkátà lórí ara mi àtàwọn ọmọ mi òjíṣẹ́ ńlá wa dá lóhùn ó ní kúdí máa yẹ fi kí wọ̀wọ́ làdẹ́kì mú nǹkan tí ó tó ẹ gbọ́ bùkátà àti wọ àtàwọn ọmọ ẹ ó wá fi gbólóhùn kan fún un ó ní ìmàrú pẹ̀lú ìkáyà ọlọ́run yẹn ni pé má tayọ tó o bá mọ ibi tó ń kówó ẹ̀ sí ó dẹ̀ mọ̀ yìí pé ohun tó ń fi sílẹ̀ fún ìtọ́jú àwọn ọmọ yìí kò tó tó o bá lè mú nínú ẹ̀ láì jẹ́ kó mọ̀ láti gbọ́ bùkátà yìí o ò lákọọ́lẹ̀ kó o ṣe ọlọ́run ọba kódà o lákọọ́lẹ̀ pé o mú ojúṣe ẹ̀ gbọ́ ẹ jọ ṣe point ṣe clear now wọ́n ní kí ni sábàbí àbí kí ni àwọn májẹ̀mú tí ojúṣe gbígbọ́ yìí tó fi wá jẹ́ ọ̀ràn ọyàn fọkùnrin kò wá automatic ẹ dákun ẹ gbálàyé yìí dáadáa a máa ń sábà sọ pé tọkùnrin bá ti fẹ́yàwó ó ti di ojúṣe fún un pé kó máa gbọ́ jíjẹ mímu sísà ṣùgbọ́n jẹ́ kí n bí n question èèyàn ṣe nìka àlẹ́ nìí wọ́n wá ní sísà yìí ṣì wà ní school for the next one year ó sì wà ní àwọn parents ẹ̀ wọ́n kàn ṣe nìka yẹn fún yín torí pé ẹlẹ́ẹ̀kí fọwọ́ kanra yín wọn ò dẹ̀fẹ́ kọ́ máa rí kẹ́ máa lẹ̀ má ro girigiri pé kí bọ́dà lè kanlẹ̀kùn kó lè wọlé àwọn yín lọ́sẹ̀ fírílì làwọn ṣe ṣe nìkan yẹn fún un ṣé ń gbà tó ti wá ṣe nìkan yẹn tí bàbá ìyàwó wa ní sísá ò tí ì gbọdọ̀ lọ lé ẹ̀ àwọn ti so igi fún but for the next one year tọ́mọ àwọn á fi ṣe final exam ẹ̀ kò ní tí ì wá sílé brọ́dà brọ́dà ò tí ì ní access sí ṣọ́ràn ọyàn ni kó gbọ́ bùkátà jíjẹ mímu sísá yẹn rárá kò sí ń bẹ̀. now ó dà mò ń bọ̀ ń bẹ̀ sísà mi ní ṣe bó àgírí nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún à ń bọ̀ abala mi nìyẹn but nínú sẹ̀ríà wọ́n ní kí gbígbọ́ bùkátà lórí sísà tó jọ̀ràn ọ̀yàn ó gbọ́dọ̀ jẹ́ pé brọ́dà yẹn ti ní access sí sísà tó bá fẹ́ gbọ́ bùkátà lára ẹ̀ ó ní access ní pé kò sí nǹkan tó ń di lọ́wọ́ àfi tó bá jẹ́ pé àjọsọ kan ló wà láàrin wọn pé àwọn ò tí ì fẹ́ ṣe anything tóun àfi parí papers òun ìyàtọ̀ ti wà láàrin ìyẹn àti kó jẹ́ pé bàbá ló sọ pé má fọwọ́ kan o títí tá a fi parí pépà so àkọ́kọ́ májẹ̀mú òun ní pé kóbìnrin má dì náà ìyá rẹ̀ fún ọkọ yẹn ó túmọ̀ sí pé èyí tó wà ń lé náà tọkọ lóun fẹ́ bá láṣepọ̀ tó ní kò sáyè torí kóun bínú tá àfa yẹn bá kọ̀ láti kó oúnjẹ lẹ̀ ṣáálí dálẹ́bi wàláhì tó bá dé àjọ adájọ́ sẹ̀ríà tó bá ní for the past two weeks kò kówó oúnjẹ lẹ̀ òun ò dẹ̀ jáde nílé ó ní kó má jáde òun ò jáde òun tọ́jú léde tádájọ́ bá bí léèrè pé was there any time tó lóun fẹ́ ní fọ́ọ̀n tó ní kò sáyè tó bá dáhùn pé bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀tọ́ ẹ̀ wí fún olówó oúnjẹ ẹ̀ ẹ̀ ká gbọ́n ẹ̀ dáadáa time. wọ́n ní so kí bùkátà gbígbọ́ yìí tó jọ́ràn ọ̀yàn nìka gbọ́dọ̀ wáyé lẹ́yìn nìka brọ́dà gbọ́dọ̀ ní access sí sísà yẹn náà. so kí wọ́n dáhùn ohun tí sísà béèrè láti pè ní sákèésì tó bá jẹ́ pé lẹ́yìn tá a ti wá ní àǹfààní pé bẹ́ẹ̀ ni a lè ní access sí sísà àwa la wá dìsa ìgbé kó bá a lè rọ̀ wá lọ́rùn èmi àti sísà for the next one year àti ìfẹ́ lóyún kọ́ tó bá lóyún ò lè cope ní school mi n tiẹ̀ tí ìfẹ́ tí ìwá sílé tí mo gbà ṣì máa manage lọ́dọ̀ àwọn parents yẹn ó ti ní access kò fẹ́ lo access yẹn ni ìyẹn yàtọ̀ so ó jẹ sísà lówó oúnjẹ àti gbogbo bùkátà tó fẹ́ gbọ́ ṣé point yẹn clear well it's already one o'clock ẹ a ṣe ẹ̀fẹ́ wọnú ẹ̀ ni but ẹ màá fẹ́ ká láǹfààní àti béèrè gbogbo àwọn questions wa kó má fi ṣe atún fóònù kankan especially because last weekend wọn expect pé ó ṣeé ṣe ká ní question kan àbí mi tá a rí dáhùn sí so for the next one hour inshallah we'll be taking your questions gẹ́gẹ́ bí ìṣe wa tá a bá ní contribution mo dẹ̀ emphasize contribution bóyá contribution tí mo ń pè é ó jẹ́ kó rú wa lójú kí la gbà lérò tá a bá ní correction tá a bá ní correction a gba correction ẹ̀ tí ò bá sí correction ó mú ẹ jọ ẹ bá kún question fẹ́yàn mẹ́wàá question number one ẹjọ́ tó lọ lọ́hùn ìgbà tí ò ti sí máìkì yẹn káwa ta wà lọ́nà jíjìn ba lè gbọ́ dáadáa ẹ jẹ́ ká má sọ̀rọ̀ rárá kórìtọ́ lọ́hùn lágbára ọlọ́run màá bí ṣe behave ṣe before that time solution so question number one Okay. wọ́n ní ká tó lọ síbi questions ẹnìkan láwọn ní contribution lórí nǹkan tó ṣẹlẹ̀ ní last weekend bismillah. now ok. wọ́n jẹ́ àǹfààní ẹ̀. àwọn náà ọkọ̀ ọ̀rọ̀ ìdíkà bá ṣe bọ́ sí àìbá fún àìbá.

kí ni problem tí àwọn èèyàn fi ń kọ ooru àdébẹ̀ ah, kí ni solution ti problem oníkàlùkù individually a ní different problems bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìmí wọn ti rẹ pé èmi mo ní problem personally ọkọ ní ìmọ̀ ọkọ tí problem ẹ̀ jẹ́ níwọ̀n tó yẹ pé ọkọ ló ní àtìyàwó fún ọmọ bàdàn ìṣòro ní láàrin àwọn tí rò pé bóyá èèyàn kàn fún ọmọ tó wọ́n ní kọ́ má kọ̀ má kọ̀ ká má kọ̀ lóko ìwọ́n tó jẹ́ problem tó ń ta bí bí solution. jazakallah khairan ẹ jẹ́ gbọ́ contribution sister mi wọ́n ní àkọ́kọ́ pé àwọn umu tí wọ́n bá discuss èdè òyìnbó náà bá wa sọ á dẹ̀ mọ̀ pé wọ́n mix ẹ̀ ọ̀tọ̀ òyìnbó yẹn pọ̀ nínú nǹkan tá a gbà lánìyàn ni pé a fẹ́ kó jẹ́ pé ẹni tó lọ yunifásitì nìkan ni a lè jàǹfààní láti gbàgbọ́ iye súnà a fẹ́ kó jẹ́ pé gbogbo ń mú èyí tí ò tiẹ̀ lọ skul gan ẹ̀sìn ọlọ́run tó kàwé nìkan kan ni wọ́n ní ká jíṣẹ́ fún náà àbí ká lè jẹ́ lédè àbínibí nǹkan tá a fẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn ń mú tán wá yẹn wọ́n ti bẹ̀mí kan tó wá wípé àwọn nǹkan kan wà ó lè máa rọ àwọn lọ́rùn láti sọ léde yorùbá wọn á ní kí wọ́n gbìyànjú ìbátọ́lọ́run bá ní kán lè sọ ní yorùbá kí wọ́n sọ èyí tí yorùbá ṣe é sọ ní yorùbá kan sọ ní òyìnbó tó ó fi yẹn bẹ ẹyin náà wípé ẹjọ torí tọlọ́run ẹ jẹ́ ká gbìyànjú ká kọ́ yorùbá sọ fẹ́ gbọ́ ẹ àfẹ́ kó jẹ́ pé ibì kan tó kù torí ire tún wà ìyẹn nú ẹ̀sìn ká tún ká tún ká tún kọ́ ti sátà wípé àwọn kan ò tún bì lọ́rùn torí pé wọn ò ní dìgírì lọ́wọ́ ibi kan tó lè rẹ́kù náà nìyẹn inú ẹ̀sìn wọ́n jẹ́ pé torí pé ìwọ̀rọ̀ àǹfààní àti yunifásitì áhìrẹ̀ ò tún ní yanjú àfẹ́kó ṣẹlẹ̀ láti fẹ́ ká fi èdè abínibí ká fi bára sọ̀rọ̀ torí tọ́lọ́run ọba so point one is well noted but a rí solution sí nígbà tí wọ́n mú bẹ́ẹ̀ wá ní ó dáa ìbá díẹ̀ tán bá lè sọ kí wọ́n sọ ọ́ so kó má wàá jẹ́ pé táwa náà bá ní láti lọ báwọn èèyàn sọ̀rọ̀ irú complain yìí làwọn ẹni ẹ náà máa make mo ṣe ń bẹ̀ wá pé ẹ jẹ́ ká kọ́ yorùbá sọ ká fi èdè yorùbá ká fi bring àwọn ọmọ wa up kí wọ́n lè sọ yorùbá ìyẹn ò ní kọ́ má gbọ́ ṣẹgbọ́n torí tọ́lọ́run pọ́ìntì kejì wọ́n ní àwọn ọ̀rọ̀ yẹn pé ó mú yẹn try gidi gan kọ́lọ́run bá a san lẹ́sàn-án pé but àwọn areas kan wà tí wọ́n rí touch torí pé àwọn ọ̀rọ̀ yẹn tẹnu ju bí ààyè ṣe gbà wọ́n láti sọ fún wa lọ ká pèjúwe wọ́n ní wọ́n rọ̀ wá púpọ̀ pé ká má kọ oorun ṣùgbọ́n kí ló ń fa oorun kíkọ̀ ìdí tẹ́nìkan ní yàtọ̀ sí tẹnu kejì bẹ́ẹ̀ ni now ó lè má rọrùn pé ká sọ gbogbo ẹ̀ lójú agbo nǹkan tẹ́mi gbà yín níyànjú láti máa ṣe rèé ẹni tó bá fi ìgbóhùn ní tó jẹ́ personal problem bẹ́ẹ̀ yẹn wọ́n ti sọ nǹkan kan fún wa wọ́n ní communication matter àbẹ́ẹ̀kọ́ ni òun ni key sí gbogbo problems àwọn ìmíì wà tí ò tiẹ̀ ní ìrìkẹ́ bá ṣe àbí ustaz gan sọ. So ẹ pe àbújòkó kẹ communicate ẹ̀yin ti gbọ́ yé pé kò sí nǹkan kan tó ń sìyàn lójú náà rọ sex tó bá jẹ́ nǹkan tìjú ni ọlọ́run ò ní máa sọ ní koran ànábì ò ní máa sọ bó ṣe ń sọ so you are the best solver of the problem tí communication bá wà láàrin ẹ̀yin àtọkọ yín ẹ dẹ̀ máa create situation yẹn ni ẹ pé ẹni ọ̀rọ̀ wà ẹni ẹgbọ́ ní akálùkọ̀ pé wọ́n sọ yí pé àwọn nǹkan tó bá ti jẹ́ personal matters báyìí ó yẹ kẹjọ máa jókòó kẹjọ máa sọ báyìí báyìí lẹ ṣe fi wàláhì kò sí nǹkan kan tóbìnrin kan lè bá ọkọ ẹ̀ sọ nípa ọ̀rọ̀ sex tá a lè sọ pé àṣà ni kò sí nǹkan tó a jẹ́ pé àbá yẹn gan ó ní problem there is nothing you can discuss with him tá a máa sọ pé àṣà ni bóyá pé bákan ló ṣe ń ṣe tí ò tẹ́hùn lọ́rùn ni o àbí bákan lòun ṣe fẹ́ kó máa ṣe tó bá kan ló ṣe ń ṣe tí ò tẹ́ràn lọ́rùn ni o àbí bákan lòun ṣe máa fi ìfá àpò máa ṣe ṣe rí apá kan fún wa ní information kan lánàá ó ní kan náà àwọn tọrọ òye àárín òun àti ìyàwó ẹ̀ dàrú ó wá lọ bá ẹni tó jẹ́ bí àpá ẹ̀ ó fẹ́ fẹjọ́ sùn ṣùgbọ́n àpá ẹ̀ ẹni tó ní experience jùlọ ni ìyẹn dà padà sọ́dọ̀ ìyàwó ó ní kó wo òun bó ṣe wo òun yìí ó bọ́ ẹ̀wù ẹ̀ ẹnìyẹn bẹ́ wù kó bọ́ ṣòkòtò kó kọ́kọ́ kó lọ tìkọ̀ kó tó bọ́ ṣòkòtò ó ní à nǹkan tó ń wọ̀ sábẹ́ péńpé ni ó ní bọ́ nígbà tó bọ́ ó ní kó tún bọ́ sábẹ́ àfa rọ́dà ìwádà rárá o òun ò ní bọ́ eléyìí kí ni nǹkan tó fẹ́ pèsè àkíyèsí sí ó ní bàtò lè ṣíra fóun tóun fẹjọ́ sùn mọ́ ṣùgbọ́n ìyàwó ẹ̀ tó wà nílé o ò ní ìrọ̀lẹ́ ìmejì kó tó bọ́ta bẹ́ẹ̀ tó ń hẹ́sítì láti gbọ́ fóun ìlú ó túmọ̀ sí pé kò sẹ́ni tó yẹ kó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí bí ọkọ èèyàn báwo lọ́lọ́run ṣe sọ ó ní hona libasun lakun wa anton libasun lahun ẹ̀yin àtàwọn ọkọ yín aṣọ òbora lẹ jẹ́ fúnra yín kí ló tún súnmọ́ èèyàn tó aṣọ òbora kò sí náà so ó yẹ kí communication wà kẹ́ ẹ lè bára yín discuss everything tẹ́ bá wá rí pẹ́ni tẹ́ ń bá nọ́jà yìí ọ̀rọ̀ òye délẹ́bù yẹn ẹ lè wá rán sáwọn àfa ẹ̀ wípé iṣu tẹ́ ń bá discuss tó bí ìpẹ́ ti aṣa ẹni tayọ àlàyé kó bi àwọn àfa ẹ̀ léèrè ẹ̀kọ́ tó yẹ kó kọ́ tí ò yẹn àwọn àfa máa wá kọ pé padà ó kú oríire o ó dá tẹ́ni tọ́lọ́run ti fún ẹ níyàwó yìí ó pé lórí ju ẹ lọ go and lis ten to her kó sọ nǹkan tó ń dùn so àwọn tó bá jẹ́ pé ìkan àbí míì nínú àwọn nǹkan báyìí ló fa ohun tá à ń kọ ẹ jẹ́ ká bá àwọn brothers yẹn discuss ẹ̀ tá a bá wá discuss ẹ̀ tọ́lọ́run bá ṣe solution sí fọ́lì láhìl hàmì tó bá jẹ́ nǹkan tó ní ìpè kátẹ̀ tí wọ́n medical doctor ó lè jẹ́ medical case kọ́ bá wa dá sí ni wọ́n bá yín dá sí ṣẹgbọ́ advice mi lórí aspect yẹn nìyẹn jẹ́sàkìlá ọ̀fẹ́ ọ̀sísà so question number one now ẹ bá mi fún microphone aleykum salaam wa rahmatulah. naam ẹ bèrè títàn ló wà kó sọ̀rọ̀ ẹ má wọlé ẹ bèrè máa ẹ kó yín. bí ṣe bá ń pàṣẹ lè sùn wọn. náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kí ni nǹkan yẹn ẹni tí obìnrin tí now sísà mi ní nínú nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan mo sọ yí pé obìnrin tó bá kọ oorun fún ọkọ wípé tó bá ní tó bá fẹjọ́ sun adájọ́ sẹ̀ríà pé ọkọ ṣe àbòsí pé kò fún òní owó oúnjẹ tọkọ náà bá sọ wípé ó ti kọ oorun fóun mo ní ó lẹ́tọ̀ọ́ ó wà nú àwọn ìdí tí wọ́n sọ pé ọkùnrin lè fi wò ó náfọ́kọ̀ sísà wa ní ṣé ọkùnrin tó wù ó náfọ́kọ̀ tó náwó tó lówó oúnjẹ ṣó lè gbọ́ bùkátà pé àwọn rò pé kọ̀ǹtìkọ̀ǹtà dì tara wọn. nígbà tẹ́mi ń sọ èmi ń sọ nísọ wípé fífi ara ẹ̀dùn ọkọ yẹn ló ṣáájú àìfúnlówó oúnjẹ nì. ṣé ẹ gbọ́ mi yé tó bá jẹ́ pé ọkùnrin yẹn ń fúnlówó oúnjẹ normally sísà yẹn wá pìlì pé demand ọkùnrin yẹn ti pọ̀ òun ò rẹ́dì àbí pé ó ń disrupt iṣẹ́ àti táyì tóun máa ń pèpè àfúnṣẹ́ bó ṣe ń dìmáàn òun ò dẹ̀fẹ́ lùzì iṣẹ́ òun kó sọ gbogbo ẹ̀dí wíkẹ́ǹd wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ máa ń ṣe. now táàfáà náà wá torí yẹn tó wá kọ̀ láti ikọ́ ló ṣáájú ara wọn tí ọ̀rẹ́ tà ní sí ikọ́ tí mò ń sọ nìyẹn lẹ́sàkìlá ọ̀fẹ́rẹ́. question number two question number two. عليكم السلام Okay. Okay. náà lẹ́ẹ̀kan tí mò ń sọ̀rọ̀ mo ní àwọn ìyá wa kan tẹ́sí èdè yìí kọ́lọ́n bá aṣàmójúkúrò fún wọn àwọn máa ń fi ìpè táwọn bá ti lówó táwọn ti kọ́lé tí èdè ń ṣe pé bóyá ohun ọmọkan làwọn tún sùn pẹ̀lú bàbá yìí mọ́ àwọn á fẹ́ kó lọ sí ilé tàwọn sísà mi wá ń béèrè wọ́n ní tó bá jẹ́ pé irú generation wa yìí náà ni à ń yálé gbé à ń rẹ́ǹtì lé ni a dẹ̀ rí pé létà ń gbé yìí hán ọlọ́run wá pèsè ilé fún sísà ó wá sọ fún ọkọ ẹ̀ pé káwọn jọ kó lọ sílé òun tó gbà yìí yẹn ṣé nǹkan kan kọ́ nínú ìṣẹ̀ríà kò sí nǹkan tó kọ́ nínú ìṣẹ̀ríà ó ti yàtọ̀ sí irú tí mo sọ yẹn tó bá jẹ́ pé ọkọ ló yọnu sí pé kó máa lọ síbẹ̀ kò sí problem táwọn ọ̀yá wa tí mo ń sọ yẹn náà tó bá jẹ́ pé pẹ̀lú ìyọ̀ǹda ọkọ ni màmá yìí fi kó kúrò lọ síbi tó ń kó lọ kò sí problem ẹjọ́ tó yé wa ṣùgbọ́n ó tọ́ yẹn ni pé ó wà halal is one thing ṣé ó wà advisable is another thing tó yẹ yìí sì torí pé bọ́lọ́wọ́n bá ṣe dá obìnrin wọn a máa sábà fẹ́ ṣèlòdì tó tọkùnrin bá wá bá kó lọ sílé tiẹ̀ tóbìnrin yìí máa ní self control níjọ́ tínú bá bí kò ní ní kókó ẹrú ẹ̀ kó jáde àti irú ẹ̀ tó ṣẹlẹ̀ ni wàláhì ó dáa èyí tí kì í tẹ ṣe pọ̀hún ló nílé ṣùgbọ́n òfin tí wọ́n ń lò nílùú ibi tí wọ́n wà ó gbé ọlá fún obìnrin jọkùnrin lọ wọ́n ti pè wá látòkè òkun tíyàwó sọ fún ọkọ pé kó get out of the home torí pé wọ́n jọ ń jà mo ní ṣéun ló gbalé olóhùn lòún gbalé báwo ló ṣe máa pẹ́ láṣẹ kó kúrò nílé ó lófin ibi táwọn wà ní canada ó sọ̀pọ̀ jẹ tóbìnrin yẹn bá ní kó kúrò nílé ó máa kúrò nílé náà ni ètò ajẹ́ pé àwọn ti forí ẹ̀ kodò ṣé ẹ lọ́sàn ní sìn so àfikọ́lọ́ ọba ṣàánú wa so kò lẹ́tọ̀ọ́ kóbìnrin dédé kúrò láì gbàyọ̀ǹdọ́ ọ̀tọ́kùnrin bá sọ̀pọ̀tì kókè káwọn jọ kó lọ àbí kóhùn nìkan máa kó lọ kò tako ìṣẹ̀rí ọlọ́run so ọkùnrin ló máa wá worú ìyàwó tóun ní tó ṣe é kó lọ lé ẹ̀ àbí kò ṣe é kó lọ lé ẹ̀ that is question number three aleykum salaam. naam.

ọkọ ń ṣiṣẹ́ ó dé àláwò ìyàwó ẹ̀ náà láti máa ṣiṣẹ́ but tárábìnrin yẹn bá gba sálárì ẹ̀ ọkọ yẹn ló máa ń kó fún ọkọ ń wò wípé òun ò ní fẹ́ kó máa ná nínàkúnà so ọkọ ló máa bá plan iye tó máa ná sí ibi ibi tó máa ná sọ̀hún yẹn now ó wá dé pé iṣẹ́ yẹn ò tẹ́ sísà yẹn lọ́rùn mọ́ because kò sí bó ṣe lè rí olówó afẹ́ ní freedom láti ná àwọn owó ẹ̀ síbì kan iṣẹ́ òwò atẹ́ sísà lọ́rùn mọ́ òun wá ń wò wípé tóun bá ní salary increment increment yẹn òun ò ní declare kọ́kọ́ yẹn òun á lọ open account secretly tó wọn a máa kó sí wọn wá ń bi wá léèrè pé ṣé kóbìnrin yẹn ṣe bẹ́ẹ̀ ṣó tọ́ àbí kò tọ́ àkọ́kọ́ ná even tó bá jẹ́ pé ọkùnrin ló gba obìnrin láàyè pé kó lọ ṣiṣẹ́ ẹ̀tọ́ ọkùnrin kò gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ẹ gbọ́ yí dáadáa tó bá ní òun lòun fà mí tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀ ò gba owó yẹn lọ́wọ́ ẹ̀ wípé tó bá ti ń dé kó máa kó wá nínú sẹ̀ríà obìnrin ló ní dúkìá ẹ̀ rẹ̀ ìkan tí ọkùnrin ẹ̀ kàn lè sọ pé òun ní ní right ni pé ibi tó fẹ́ nà sí ó ní ìdè kó gba ìmọ̀ràn kó gba permission kó tó nà síbẹ̀ ṣùgbọ́n pé owó ẹ̀ kó wá rárá tóbìnrin bá wá decide on her own wípé òun rò pọ́pọ̀ òun páyà ọlọ́run ó dẹ̀ máa gáìdì òun láti náwó síbi tó máa ṣèun láǹfààní lòun ṣe fẹ́ máa kólé lọ́wọ́ ajẹ́ pé òun ló decide bẹ́ẹ̀ ṣẹ̀ríà ọlọ́run ò mẹ́tọ̀ọ́ yín yẹn kúrò lọ́wọ́ yín that your salary is your property number one yẹn now ìgbà tí arábìnrin wa ṣàkíyèsí wípé kò kí ń fóun ní àǹfààní àti lo owó bóun ṣe fẹ́ lò tó tó wá decide pé increment tó bá gorí sálárì òun òun ò ní kó fún un ẹ̀tọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ except for one thing kò láǹfààní àti náwó tó jẹ́ increment yẹn tó fẹ́ lọ tọ́jú sínú separate account kò láǹfààní àti ná síbòmíì láláìgbàyọ̀ǹda ọkọ ẹ̀ náà ṣẹ́gbọ́n mi yé. tọkọ yẹn bá ti fúnyàn ní permission pé àwọn owó kan kò ní ìkóṣẹ̀ máa sọ fóun something within this range tó ti yé kò ní ìkóṣẹ̀ lọ máa di pé mo fẹ́ ra abẹ́rẹ́ àtòun bẹ̀rẹ̀ ṣẹ́gẹ́tì sí but àwọn project tó bá jẹ́ pé ó inquire heavy expenditure tó mọ̀ yìí pé ọkọ wọn á fẹ́ béèrè ẹ ó ní ìpamẹ́ ẹ gbọ́ fine. àwọn owó tó bá mọ̀ yìí pé tó bá hàn kọ́kọ́ pé òun ra nǹkan yìí kò ṣeé ṣe kọkùnrin má béèrè àjẹpọ̀ onígbọ̀ ọkọ̀ gbà permission ẹ̀. èèyàn náà máa ń mọrú àwọn nǹkan jẹ́ pé ọkọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́ pé èèyàn ṣe kó má béèrè ó ìgbà ṣe léyìí. ó dẹ̀ kò fẹ́ẹ̀ sí ọkùnrin náà pé ìjọ wo ló bẹ̀rẹ̀ sí sanwó mọ́tò yẹn kó wá níṣẹ́ bóun ló lówó o irú nǹkan tá à ń sọ yẹn pé ó ní the permission ọ̀pẹ òun ló ní property ẹ̀yìn but ọ̀ràn tí mọ́tò máa dálẹ̀ ìṣètò òun nìkan mọ́ so a ní permission wọn fáwọn kan yẹn ẹ̀yin lẹ́ lówó yín wọ̀láì but ẹ ní permission wọn so ẹni fẹ́ tọ́jú ẹ̀ secretly bẹ́ẹ̀ ni ó lè tọ́jú ẹ̀ secretly ó wá kú bó ṣe fẹ́ náà so ọlọ́run àkó ayọ̀ o question number four. aleykum salaam wa rahmatulah. sẹ́rí ẹ̀jẹ̀ má bínú àwọn nǹkan tí mò ń sọ yìí á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọkọ̀ yíyàn kì í ṣọ̀rọ̀ fine face wàláì ọ̀rọ̀ fine face nìkan kan téèyàn bá ṣìyàn kì í ṣe èpè á máa kábàámọ̀ ẹ̀ lọ ni tó gbogbo ọlọ́run ọba àwọn táwa ti fẹ́ ọlọ́run bá wa sọ wọ́n dẹni rẹ̀ àwọn tí wọn tí ì ṣe tiwọn kí wọn ṣó ẹsẹ gbé bẹẹ ni wọn wá kún fún àdúrà intelligence kọ́lé fi yàn kéèyàn lajú rẹ lóòótọ́ bọ̀ kó kún fún àdúrà kó kọ́lọ́ ọ̀nà tòun fóònù kó dẹ̀ ṣe lónìí fáyà ọlọ́run now question number four aleykum salaam wa rahmatulah. ok ok. bóyá mo ń ṣe dúrà ní kíkẹ́ àdírù àláwùmá yín ní àtàlùkà ní máa ṣé mo lè ṣe ní àláwùmá yín nànà àtàlùkà lórí ìhun bẹ́ẹ̀ náà. ṣé mo lè sọ pé àláwùmá yín ní àtàlùkà. yín ní àtàlùkà gbogbo gbogbo ìwà ìpè fún ok now ó tún mú béèrè rèé àwọn àdúrà kan tí ànábì ṣe níṣe àdáṣe àbí. bí aláhùnmá wọlọ́ọ̀ba ọba àlùkà èmi ń bẹ̀ ẹ́ mò tọrọ. ó mú wa béèrè pé ṣé tíyàn bá wà lórí ìrun ṣéyàn lè ṣe níṣe plural àbí wípé aluka àbí agbe gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò lágbo àwọn brothers náà wípé ó wà nù kankan tá a fẹ́ ṣe ìwádìí pé ká mọ kí ni àwọn àpá àsọ nípa ẹ̀ èyí tó dá ni pé. wọ́n níbi tó bá ti jẹ́ pé ńgbà tá a máa rádùúrà yẹn ànẹ́bí ṣe ní ṣe àṣo kò ṣe ní ṣe jàmáà ohun tí tó ń ní ìdí àwọn jàmáà kírun nu kò lẹ́tọ̀ọ́ fáwa láti dora láìsẹ̀ torí pé kò gbàgbé pé jàmáà wà lẹ́yìn òun tó dẹ̀ ń dá ṣe ṣùgbọ́n ẹ́ àbíká ṣé pé kí àwọn fẹ́ ṣe ní ṣe ìtabo ẹ tó bá jẹ́ pé ẹni tó ń tó ń tọrọ àdúrà kò sí pẹ́lẹ́ kò sí másílẹ̀ nù yẹn. báwo. ok naam naam naam irú inni abduka bẹ́ẹ̀ ni pé sóbìnrin náà máa sọ pé inni abduka ni ó dáa ẹ jọ torí tọ́lọ́run kí n má kí n má kò ní dára lóhùn ẹ̀ a discuss ẹ̀ láìpẹ́ yìí lè kéwu àwa ní kí wọ́n ṣe sùúrù ká fún wọn ní full answer lórí ẹ̀ pé ká tún yẹ nǹkan kan wò lórí ẹ̀ so mo jẹ́ yín dáhùn question yẹn lágbára ọlọ́run ọba Na. question number six number five aleykum salaam wa rahmatulah ṣe lè sọ yorùbá ok tí kì í bá ṣe question. actually correction ni mo ní mo fẹ́ gbà mo ti pè wá sákèsí pé ohun táwọn máa ń gbọ́ etí contribution ni pé kí wọ́n náà sọ nǹkan tó rò mo dẹ̀ máa ń yẹn kọ́sá pé nǹkan tẹ́mi gbà lérò pẹ̀lú pé ká ẹ contribute pé tó bá jẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ ẹ fẹ́ pè wá pé nǹkan kan wrong ṣé bẹ́ẹ̀ ni ó yá ẹ sáré ṣe ń gbà yẹn bismillah. lọ́wọ́ àwọn tó bá wa sọ. naam. nípa wípé ara tó máa ń fa mo ń jẹ́ ká kọ orúkọ kí èèyàn máa ní ìmọ̀ yorùbá ìlà. sexual urge. no satisfaction. kí èèyàn máa ní satisfaction. ok. pé nínú nǹkan tó máa ń fa pé kóbìnrin ó máa ní ìtẹ́lọ́rùn látara ìbálòpọ̀. náà. ní pé kí náà. ẹ tó bá wa sọ̀rọ̀ yẹn kó o mọ àgbọ́yé wọn lórí ṣàẹ́bà lórí ìpín ìrísí ẹni yẹn. ok. mo ń ní padà rí pẹ̀lú àwọn àkọ́ tí mo lẹ́nu àwọn tó ṣàkóso lára ìrísí yìí wípé ẹni yẹn tí ó gbé mi sọ̀rọ̀ ó ní pé tí àwọn bá fẹ́ lọ sọ́jà ní èèyàn wá ní ní títí nǹkan báyìí ni mo fẹ́ rà. bẹ́ẹ̀ni. a wá gbé ká máa prioritize ẹ pé eléyìí ni. àkọ́kọ́ bẹ́ẹ̀ni. eléyìí ni màá rà ìyẹn tó bá ṣẹ́kù ni màá rà eléyìí. náà. wípé ṣé a rí àwọn blọ́gà náà tí wọ́n fẹ́ fẹ́ sísà wọ́n máa ń ṣe bíi ti àwọn criteria tí wọ́n fẹ́ lára sísà. ẹni ẹ wá emphasize wípé ṣé a mọ̀ wípé wọn kì í compromise fìdík bí àpẹẹrẹ tí títà bá tí bọ́dà bá fẹ́ tọ́là tí màá fi ẹ̀ wà láì tó máa wá fẹ́ mi àwa gbé omi pé owó tó máa rí lójoojúmọ́ ni bọ̀dé pípẹ́ láàrin àwa títà yẹn ni ìbéèrè títà yẹn ti jẹ ẹyọ nípa fìdík a máa compromise aspect yẹn a lot a máa ń gbé lórí pé ọmọ júnà ó gbọ́ lárúbáwá ọmọ lẹ́kẹ́ ọ̀sádì ó mọ sáfọ̀ mi. gbogbo ẹ̀rẹ́ máa pẹ́ sára sí bọ́dà ẹ̀kọ́ lẹ́tà ló máa wọ́pọ̀ wọ̀ láyẹ̀ tó kù. tàbí pé bọ́dà yẹn kò ní rù tàbí pólítíkà tó pàtíkúlárì ó lóun láyẹ̀ tó ní ilé tó ń mọ́ jù. ìtú olóhùn kò lè jẹ́ bọ́dà láyẹ̀ pẹ̀lẹ́yẹ. kò tún wá sọ ara fìdíkì ẹ̀

wọ́n wò pé only lè má ṣe àǹfààní bọ́ àti àtiwá ní ọ̀rọ̀ bàbá àwọn tó máa bọ̀ the compromise of ìrísí eh, àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé personality ẹni yẹn ni pé brọ́dà lè gbọ́ súnà yẹn ó jọ mọ́ lè fi ọkọ̀ òfin ó wí gbogbo ẹ̀ pé ṣé òun á eh, eh, president for instance kí brọ́dà fẹ́ jẹ pé náà kó àwọn ìlànà ọmọ títà kan lóòrùn ètò wáìtì ò lè lọ wà á gbọ́ ìgbọ́dọ̀ àwọn pẹ̀lú ìròyìn ìròrí wẹ́ẹ̀sì mo nìyẹn mọ̀ láì mọ̀ tó ojú náà jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pẹ̀lú pẹ̀ títà kan ní gidi nípa ẹ̀sẹ̀ ló máa ń wò tó bá ti dọ̀ sí wọ́n àbò tẹ́sẹ̀ tó máa gbé orí bẹ́ẹ̀ onígbà ọmọ lẹ́sẹ̀ èdè báyìí ní fún àǹfààní àwa tá wà níbi ìta má gbọ́ dáadáa sísà mi ní ní last week tá à ń bi umu aisha léèrè àwọn ìbéèrè wa nínú nǹkan tó jẹyọ tí àwọn rò yìí pé ó lè má jẹ gbogbo alágbọ yé bákan náà òun ni pé ẹnìkan nu wa contribute wípé ohun tí ò kí ń jẹ kára wa jí sọkùnrin gbà míì tó dẹ̀ jẹ́ pé ní yìí gan ló lọ tọrọ wa ń lé wa tí wọ́n ní wọ́n yọ̀ǹda fún un tí wàá lọ́ọ́ lè fà á kí ẹnìyẹn fẹ́ súnmọ́ yàn kéèyàn má fi lè mood pé nínú nǹkan tó máa ń fà á ni pé àwọn nǹkan kan tí ò yẹ ká compromise àti compromise ẹ̀ fún arabic iha quran mímọ sunna tó lè jẹ́ pé nǹkan yẹn kò yẹ ká compromise ẹ̀ àwọn brothers ò kí ń compromise ẹ̀ tiwọn ó ṣe léwu kí sísà páyọ ọlọ́run ọba tó kí brother bá wò ó tí ò bá attract ẹ̀ physically kò ní í sọ pé òun fẹ́ ṣe nítorí pé ó ha quran wọ́n ní ẹ̀yin sisters lẹ máa ń compromise àwọn nǹkan wọ̀nyẹn èmi wá fẹ́ kún ọ̀rọ̀ tí sísà mi sọ lọ́wọ́ pẹ̀lú pé sọ̀hábí tó wá bá ànábì pé òun ti ríyàwó táànábì ni kó lọ wò ó ó mọ̀ wípé nǹkan tó gbọ́n pẹ̀ ti tẹ lọ́rùn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ physique yẹn mátà elébàdẹ̀ ti sọ láìmọye ìgbà pé problem solver ni ó máa ń sọ problem automatically pé kéèyàn wà attracted síra wọn ṣe rí candidly tẹ́lómi ìbá ń ròyìn bóun ṣe ń láti máa bẹ àwọn ẹlẹ́hà tó tí wọ́n tó gbà pé kóun sorun ọmọ èèyàn máa ń wọ́ndà wípé ṣé wọ́n fọ̀ọ̀sì wọn fẹ́ra wọn ni èmi kan máa ń wọ́ndà o nítorí ọba but ẹni tó gbọ́dọ̀ wàá báyàn kéèyàn má ti dákún problem ẹ̀ but èèyàn máa understand yìí pé definitely wọ́n compromise àwọn nǹkan kan nígbà tí wọ́n fẹ́ fẹ́ra ó ṣeé ṣe kó pé sísà mi out of wípé òun ti pẹ́ ńlẹ̀ ṣẹ̀dọ̀ máa ń dẹ́rù ẹ̀bẹ̀yìn obìnrin pé òun ti pẹ́ ńlẹ̀ ẹnìkíní tiwa òun lòun ò ṣe ìkejì tiwa hmm, kẹ́nu má máa kun òun ẹni wọn tó bá ti wá ń sìn yín òun á gbà sísà wa ń sọ wípé ẹlòmíín lè sọ pé ọkùnrin tí ò bá ní broad chest kígbà yẹ fẹ ara òun ò lè jí sí bẹ́ẹ̀ dẹ̀ ni ó wà bẹ́ẹ̀ broda mi máa sọ wípé ẹ̀yin ẹsẹ̀ òun òun compromise ẹ̀ ẹlòmíín á ní obìnrin tí ò bá nínú dáadáa òun ò tẹ mọ bó ṣe fáyìn tó kò ní fáyìn lójú tòun so nǹkan tí títà mi sọ ni pé àwọn compromises wọ̀nyí nígbà míì òun ló máa ń wà responsible fún pé ara òní jí síra òótọ́ ni èmi náà gbà pé àwọn kan wọ̀nyí mátà wọ́n ní nǹkan tí kò máa sáǹdù rèé wọ́n nìyẹn ni pé àwọn ọkùnrin rákọ̀ṣe jà àwọn obìnrin lọ ṣẹgbọ́miyé mo ní òótọ́ nìkan tí wọ́n sọ yìí but àwọn ọkùnrin wọ́n rí akọ̀ṣe ju obìnrin lọ ní aspect yẹn ṣé but kò míì ní pé nǹkan wọ̀nyí ò mátà rárá sísá ò lè wá bá wa ń sìn ó ní ustaz brother yẹn ná ìṣó but òun ò feel attracted táwa ní attraction ò mátà rárá wọláyà àti sọ bẹ́ẹ̀ nǹkan tá a kàn máa ń sọ ni pé well ọkùnrin ò lè ní everything tán but àwọn nǹkan kan wà basic and fundamental tí ò yẹ kọkùnrin má nìyí téèyàn ò bá wà attracted sọkùnrin àmì ní ibẹ̀ pé kò jọ kó bá manage àwọn òdòdó so ó ṣe pàtàkì pé kéèyàn wà attracted kéèyàn tó marry so contribution system yìí is a very very useful one pé ó wà nù nǹkan tó máa ń fa oorun kíkọ subsequently sister fún alẹ́ example pé brother ò ní sọ pé torí pé sister brother sister ìmọ̀kùnrin ọmọ arabic kó máa já tọ́lẹ́nu kó lóun fẹ́ fẹ́ ẹ̀ dẹ̀ máa rí brother míì tó bá ń báyàn sọ̀rọ̀ even at a at a reasonable distance ó dọ̀ ẹnu ẹ̀ lásán èèyàn máa wọ́n dà pé báwo lẹ́lẹ́hẹ̀ ṣe ń kó ṣẹ́gẹ́ tí ń sìn gbogbo àwọn nǹkan wọ̀nyí àwa ń sọ fún wọn lójú agbo lóòótọ́ pọ̀tẹ́ni tó bá jẹ́ kó ní personal problem pẹ̀lú ọkọ ẹ̀ ẹ pè jókòó bẹ́ẹ̀ ṣe sọ ló mátà àìní sọ rárá problem yẹn máa continue ni so la ṣe ń sọ pé abẹ́ encourage communication adẹ̀ ń jẹ́ kó yá wọn náà pé kì í ṣe ẹ̀ka yọ ààlà tẹ́lẹ̀ àpò àtàkì èsì ẹ kàn sọ pẹ̀lú ìfẹ́ ni ẹ lè tún ṣe tó kó kọ́ńtẹ̀ ọ̀ tèèsì bó ṣe lè kó wọ̀wọ́ tó at least a nígbàgbọ́ yìí pé kẹ́ ẹ tó sọ pé ẹ gbà minimum attraction kan wà ń bẹ̀ ni àìní sí minimum attraction ń bẹ̀ ìyẹn nìkan tí sàn pàkíyèsí sí pé wọ́n ló ha quran wọ́n ló mọ sunna kódà ìmí ìgbọ́n wọ́n ló ha ni lílo ẹ̀ ń kọ́ ó lè délé kó má lò ó ó lè máa kọ́ àwọn èèyàn káàkiri ń ta kí sísà má lè rí thirty minutes in a week gbà lọ́wọ́ ẹ̀ so gbogbo àwọn kan wọ̀nyí ó ṣe pàtàkì but kátàkùn yẹn wà ó ṣe pàtàkì gidi gan gan àbí pẹ̀lú títà mi jọba ti la ọ̀fẹ́ rẹ̀ question number six aleykum salaam wa rahmatulah.

máa ń yòókù máa ń máa lébi pé wọ́n ṣàlè ṣe nǹkan ìgbà pọ̀ ṣé irú sísà bẹ́ẹ̀ ó lè wò pé yọ̀ǹda mi jẹ́ máa lọ mí sí ẹ̀ mi ò mi ò lè fún mi kó pẹ̀lẹ́ kó má tààrẹ̀ wọn náà. jẹ́sàkìlá ọ̀fẹ́rẹ̀ ẹ gbọ́ question yìí sísà tó jẹ́ pé kì í ṣe pé ó kéwú wá láti ilé wọn ẹ̀sìn òye ó láwọn ọ̀rẹ́ táwọn máa ń lọ ságbo ẹ̀sìn àwọn ló gbẹ́ lóhùn gbẹ́ pé tó wọ́n máa yan ọkọ kó yan tẹ́sìn ọba yé bóyá wọ́n dẹ̀ recommend brother kan tó máa ń lọ sí halkọ òun lẹ́sìn sísá náà wá wò pé wẹ́l òun kúkú dá tó bá tẹ̀ lóun fẹ́ wò ó kí ló mọ̀ tó fẹ́ sàn bóyá brother yìí da àbí kò da òun ṣàgbà pé báwọn ọ̀rẹ́ òun ṣe ní ẹni ire lẹ́nu yìí jẹ́ ó fẹ́ kọ lẹ́yìn tí wọ́n fẹ́ra tán sísá fúnra wa bẹ̀rẹ̀ sí ní rìn ìrìn bóun ṣe máa nímọ̀ ṣẹ̀dẹ̀ wípé téèyàn bá ti ń nímọ̀ the higher you go the more your, your standard changes láṣẹ sọ pé ẹni tó kú oríire jù lẹni tó ti kéwú dáadáa kó tó yan ọkọ wàláhì èèyàn á discover especially tó bá jẹ́ pé ojú kan náà lọ́kọ̀ ẹ̀ wà sísà ló ń láǹfààní àti máa kéwú á wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn àléébù kan tí ò rí tẹ́lẹ̀ rí now sísà wa ń béèrè pé ẹni tí rẹ̀ bá wá ṣẹlẹ̀ sí ó wá délẹ́gùn pé nǹkan tó fi ń wo brother tẹ́lẹ̀ pé ideal husband ni standard ti wá change débi pé ó ń wo brọ́dà yẹn gan ó fẹ́ máa kó ní ìlera even though kò délẹ́gùn pé kọ́ kọ ọrùn fúnra wọn bọ̀ pé ṣó ṣẹ̀tọ́ fúnru sísà yìí ń sìn yìí kó wá sọ pé kí brọ́dà tú òun sílẹ̀ kóun ò ṣe mọ́ a advice pé ó ti ṣe nǹkan tó ń pè ní lifetime mistake pẹ̀lú àìnímọ̀ ẹ̀sìn ní time tó yẹ ká ní ká tó yàn án ṣẹ́rí ńgbà tó ti yàn án tán yẹn. Hmm? a máa bẹ̀ ẹ́ pé kó kó encourage brother náà láti rin ìrìn ìmọ̀ kóun náà lè improve ara ẹ̀ ni tó bá lóun ò ṣe mọ́ àkọ́kọ́ náà ni pé ẹ̀kọ́ ìbéèrè tó máa bí ni pé ṣé kọ̀ọ̀kan wà nínú àwọn tó jẹ́ ojúṣe ẹ̀ tí kì í ṣe tí ò bá sí kò ní valid reason láti sọ pé òun ò ṣe mọ́ wọn á ní kó máa gbẹ ọkọ ẹ̀ lóun gbẹ dáadáa yẹn ni àkọ́kọ́ náà minimum attraction kan wà bẹ́ẹ̀ lọ́jọ́ kí ló sọ pé òun gbà wọ́n á fẹ́ kó bill lórí minimum attraction yẹn bóun ṣe wá improve láti level zero kó encourage bọ́kọ ẹ̀ náà ṣe máa kó ṣe máa improve tó bá jẹ́ pé bíbá sọ kò yí result a fẹ́ kó peru ẹni yẹn sákèsì tó àwọn àfa tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó ti yé la ṣe ń bẹ lọ́n pé àwọn tí wọ́n ti ṣe é àwọn ni kí wọ́n ṣọ́ra kí wọ́n má ṣíyàn but ẹni tó bá jẹ́ pé ó ti kó sínú ẹ̀ káwo bá ṣe máa tún ṣe ni àmì pé kí ìdí máa já látara pé sísà ti improve ó tiẹ̀ lè ṣe é ṣe pé pé ìbá kí ó ti sísà kí yẹn gan brọ́dà ló sanwó ẹ̀ abẹ́ẹ̀kọ́ àgbọ́yé díẹ̀ tó ní yẹn brọ́dà yẹn ló encourage ẹ̀ ẹ̀yìn kó máa di pé dáadáa tóun fi kún wa lọ́wọ́ láà fi ìdàkejì ẹ̀ san káwa náà encourage òun náà ni. tó bá wà lágbo àwọn brọ́dà ṣe bí brọ́dà tó ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì lóòótọ́ pé kì í ṣe pé brother yìí ò mọ nǹkan tó tọ́ but láàárín àwọn brothers bíi tiẹ̀ àjọ alusunna tó bá ku òun àtìyàwó ẹ̀ nìkan another colour ni nǹkan tí sàn sọ nìyẹn pé tó bá rí bẹ́ẹ̀ yẹn ńkọ́ ìdáhùn kan náà sì ni pé tó bá jẹ́ pé kò dé lẹ́gùn pé kó fi nǹkan tó jẹ́ ẹ̀tọ́dún ìyàwó ẹ̀ àníjẹ́ kó tọrọ pé kó tóun sílẹ̀ kó gbẹ́ lóun gbẹ́ ẹ̀ náà ṣe máa sọ pé marriage ọjà òkùnkùn ni tó ti yé ọgbọ́n orí ò yan ẹni re àdúrà àtànú ọlọ́run ló yàn so kí sísà yẹn kàn máa wo nǹkan kan òun ni mo ní ká máa fi pilẹ̀ tá a bá ti rántí pé kinní yìí ìbáàdà ni èèyàn dẹ̀ máa ń kan àdánwò nú ìbáàdà kó gbà yí pé ibi tọ́lọ́run kan àdánwò tòun sí nìyẹn kó wá sapá lórí ẹni yẹn kọ́lọ́run fún ṣe now question number number seven aleykum salaam. Chain number seven. Now, question number seven, by. Alaikum salam. Ẹni mo bẹ́ẹ̀ ni kì í ṣe ráìtì ẹ̀ responsibility ẹ̀ ni kó ra aṣọ fún ìyàwó ẹ̀. kí n gbọ́dọ̀ yẹn dáadáa ẹni mo sọ yí pé. àbí kò ká nǹkan kún. lòun ṣe jazakila ọ̀kẹ́rà ìbéèrè sísà mi rèé wọ́n ní mo sọ yí pé ibi tí àwọn ọkùnrin ká jẹ yín ní ojúṣe dé ó yẹ ká máa raṣọ fún yín oníbẹ̀ẹ́ ni wọ́n wá ní èyí tí ò tẹ̀ ń ṣe aṣọ àwọn nǹkan tá a ní láti máa lò nínú ilé bíi blender tá a fi ń lọta téèyàn bá sọ fọkùnrin míì kó ti bàjẹ́ kò lákàsí kò ní kàǹkan kún ó mùdẹ̀ ló wà ń di iṣẹ́ yìí òun ló mọ irú ìnira tó ń bóun látara ìṣe àṣìṣe blender yìí kéèyàn wá rà á wípé màá gba owó ẹ̀ lọ́wọ́ ẹ̀ a ti wá ra àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó pọ̀ jẹ́ pé ọkùnrin yóò fún yàn lówó ẹ̀ ṣé kéèyàn máa rà á lọ pẹ̀lú àníyàn sádàpà náà ni ìbéèrè sísàmì ni àbí ọlọ́run jẹ́ kí sádàkà tó wá ṣe wàláhì ó fi ọlọ́run bá búra kò sí kankan tẹ́ ẹ ṣe pẹ̀lú àníyàn pé ẹ fẹ́ fi gba ládá lọ́dọ̀ ọlọ́run tó já ṣègbé tó já àṣedànù ṣùgbọ́n nínú sádàkà mẹ́wàá tí mo wá ṣe tí mò ń retí pé ó máa sanwó ẹ̀ níjọ́ tọ́lọ́run bá wá ní kínú ẹ̀ dùn sí mi tó wá ní à ó mú lágbájá nǹkan báyìí báyìí tó tẹ̀ sọ pé o rà owó ẹ̀ rèé ṣẹ́tọ́ mi gbà á lẹ́yìn tí mo ti dàníyàn sẹ́dọ́kọ̀ bẹ́ẹ̀ ni ẹ lè gbà á torí pé a rà pé kó sanwó ẹ̀ ṣùgbọ́n tí ò bá san kò gbé ọlọ́run tọ́jú ládẹ́ẹ̀dẹ̀ wá tá a bá wà lóko sometime tó wá padà gbódà mo fẹ́ dá owó ẹ̀ padà ṣáàṣì ní ládàá pa ṣe dáadáa bẹ́ẹ̀ ni a torí pé ìgbà tí ìyá kínní yẹn ń jẹ lé arẹ́sìkì òlé tó ti yé aníládẹ́ tó tó bá wá fún wa nínú àwọn owó àwọn nǹkan míì ká ti ṣe yẹn ṣá a lè gbá bẹ́ẹ̀ ni a lè gbá a lè gbá but ṣé kò ní jẹ́ endorsement fọkùnrin tó bá ń ṣe lọ bẹ́ẹ̀ àwa náà ò bẹ lọ́rùn yìí pé káwọn ọkùnrin máa rí bẹ́ẹ̀ yẹn la ṣe ń sọ fún wa yìí pé ilé tí wọ́n fẹ́ kọ́ ilẹ̀ tí wọ́n fẹ́ rà kò yẹ kó jẹ́ at the expense of the happiness of the family àwọn basic things táwọn ará ilé wọn need kọ́lé ẹ̀ kọ́ máa fowó ẹ̀ ralẹ̀ kọ́ máa fi kọ́lé a mọ̀ pé tán bá kọ́lé ìrọ̀rùn gbogbo wa náà ni bọ̀kọ̀ ayẹ kọ́kùnrin máa fi yẹn ṣe excuse láti deny àwọn aráalẹ̀ ní basic things tí wọ́n ní ṣùgbọ́n ìtẹ̀yìn bá rí i pé ipa yín ká láti ṣe ẹ̀ gbowó ẹ̀ lọ́wọ́ wọn létà torí tọlọ́run torí pẹ̀yìn ilẹ̀ ń lo àwọn nǹkan yẹn ẹ lè ṣe tó bá dáwọ́ ẹ̀ padà fine tí wọ́n bá dá padà wọ́n láyẹ̀ ṣàṣedànù so answer mi sí yẹn nìyẹn ṣé a lè lu owó ẹ̀. ṣé a lè mú owó ẹ̀ láti fi rà á. tó bá jẹ́ àwọn basic things. tí kì í ṣe luxury ṣé yẹ yín sìn àwọn nǹkan kan basic àwọn nǹkan òun ṣe basic luxury ni wọ́n tó ti yé sìn yes táàyè ẹ̀ bá yọ tọkùnrin bá ṣe fine but àwọn basic things ni sọ̀hábí àyẹn lọ complain tànàbì ni ó lè mú owó ọkọ̀ ẹ̀ láti ṣe ẹ jẹ́ fún aláwọn kan tó basic nínú ilé ń sìn fàpèjúwe eh, bọ́ọ̀lù inú yàrá ti jó àbúrò náà wo òkú òun kàwé lọ́fíìsì òun ti ń kàwé láfẹ́sùn la máa wọnú yàrá tó ti na ẹlẹ́yà wọnú ilé ó fẹ́ mú nǹkan òríná so tó bá rí bíi fifteen naira hundred naira pé ẹ̀yọ́ ọmọ ìlọra bọ́ọ̀lù wá yín o ṣe haram basic things wọ̀nyẹn so àwọn nǹkan tó bá jọ tó jẹ́ basic tí ò ń ṣe lọ́tírì but bóyá fídíò kan là ń wò tẹ́lẹ̀ àwa decide pé latest series ti jáde àbú ẹ̀rọ àwa lè àbú ní ẹ̀kọ́ ló kàn ẹ wá ní wọ́n ti sán alkọ irú yẹn kọ́ torí tọ́ lọ́hùn ṣẹ́gbọ́ àwọn nǹkan tó jẹ́ basic ṣé basic ni blender Question number eight. Ẹyin kò rí question number eight. Question number eight. Bismillah. Aleykum salaam.

ok bisimilah. In fact, kójú oúnjẹ inú ilé láti wọ ìyàwó wọn iṣẹ́ inú ilé látọwọ́ ìyàwó wọn tó jẹ́ pé ìyẹn gan lábẹ́ ilé ìjà nǹkan míì lẹ̀ ju oorun lọ. àti bí a má dà wọ́n sọ pé at times lè rẹ́ǹtì ẹni tó yẹ pé ó lè bá yàn ṣe oúnjẹ ó lè bá yàn ṣe everything but wọ́n ti tẹ́mi gbọ́yé nínú kíkẹ́ ni pé immediately tó ti sọ fún mi pé ṣé àwọn kan ń ṣe fúnra wọn ṣé wọ́n ní ládàá ọ̀ ṣé wọ́n kàn ń ṣe lásán ni because mo dùn pé ṣé àwọn náà wá ń jìyà lásán kí a kàn ń ṣe gbogbo wàhálà yẹn lásán or there is a reward fún wa yìí pé àwa náà ọdún kò yìí sìn after ìjà máa jókòó náà pé ah, àtijọ́ ọjọ́ tí mo ti ń ṣe gbogbo wàhálà yìí gan-an ìgbà àti ìgbà ìgbà ìgbà ìgbà or ṣé ìṣe mọ́ ti gbé bá lọ fún àwọn àkúnyẹ̀ lọ́rùn pé at least wọ́n ti ní tí ọba lágbára èèyàn lè gba ẹni jazakillah khairan na contribution àwọn méjèèjì wọ́n ní nínú nǹkan tí sísá wa tán wọ́n pè alákèésí ni pé àwọn ọkùnrin ò kí fẹ́ compromise fífẹ́ gbọ́ bùkátà lára ìyàwó wọn wípé ó dẹ̀ yẹ ká kíyèsí aspect yẹn gan-an wípé ẹlòmíì tí a wá sọ pé ìtọ́jú ilé àbíṣẹ́ ilé kan àbí míì ni ò jẹ́ kó wá àgbélébù kọ́kọ́ ọkùnrin lè má kà yẹn kún bíi kó mẹ́ka rẹ̀ àgbélébù nígbà tó ń demand sexually umu wa ni àwọn fẹ́ bẹ̀ wáyé pé ó lè rí bẹ́ẹ̀ níbòmíì kò ń ọkùnrin ó rí bẹ́ẹ̀ kú àkọ́kọ́ náà ni wípé gbogbo ọkùnrin kọ́ ni wọ́n wà equally sexed gbogbo ọkọ ló máa ń demand bákan náà lóòótọ́ èyí tó pọ̀ nu ọkùnrin ibẹ̀ lọkùnrin máa ń wà but àwọn ọkùnrin kan wà tí wọ́n yàtọ̀ fún yẹn so wọ́n pe àkàkíyèsí pé kí kálukú sọ́dì ọkọ tiẹ̀ kó mọ kí ni nǹkan tó fẹ́ kí ni nǹkan tí ò fẹ́ ọkùnrin mi wà jẹ́ pé odidi oṣù kan tó bá ń kù tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀gbọ́n lè má fọwọ́ kàn ṣùgbọ́n kò lè tọ́lẹ́dẹ́tì pé irú oúnjẹ tóun fẹ́ kó má wà available nù ní time tóun fẹ́ jẹ ẹ́ torí pé ẹlòmíì oúnjẹ yẹn ó kún jù ẹ̀ ju sexual intercourse lọ kínú ilé neat ó kún jù ẹ̀ ju any other thing lọ wọ́n ní therefore umu sọ wípé ẹni ìfẹ́ speaker wọ́n ní kéèyàn sọ́dí ọkọ ẹ̀ nǹkan tí wọ́n sọ ó lè jẹ́ fún generality àwọn ọkùnrin o kò mean pé each individual husband láńlá ti fi template yẹn láńlá ti fi judge àwa ni ká sọ́dí ọkọ tiwa ká mọ kí ló fẹ́ kí ni ò fẹ́ secondly umu kejì wọn bẹ wọn ní ká pe àkíyèsí sí pé ìgbà tí wọ́n ní gbogbo iṣẹ́ yòókù tó ń dí wa lọ́wọ́ àti àbélébù kọ́kọ́ wa yẹn la lè yan ẹlòmíì kó bá wa ṣe sexual intercourse ni ò ṣe yan ẹlòmíì kó bá wa gbọ́ ni wọ́n ṣe fẹ́ ká wà àbélébù ní aspect yẹn pé àwọn ọmọ pàníyàn tí wọ́n fi sọ́dá o bọ̀ kó má tún wá pass wrong message káwọn kan má wàá ròyìn pé gbogbo iṣẹ́ tá a tẹ̀ ń ṣe wàhálẹ̀ yìí gan-an wọ́n ti láwọn ọkùnrin ò bá lù ẹ̀ orí bẹ́ẹ̀ nìkan ni ká ṣáà máa tọ́jú wípé àti wípé ṣé nígbà tí wọ́n ní alẹ́ rẹ́ ìtẹlómìn kó bá wa ṣàwọn iṣẹ́ yẹn tó túmọ̀ sí pàwọ́ tá a wá ń struggle láti ṣe bá àníláda ṣíṣe níbí rárá àníláda ẹ̀ tẹ́gbọ́ wọ̀láì àníláda ẹ̀ èyí tó dáa jù náà ni pé kéèyàn strike balance ká tọ́jú ilé ká make ọkọ̀ comfortable pẹ̀lú oúnjẹ tá à ń pèsè fún ká dẹ̀ wà available the average speedster tó bá jẹ́ pé iṣẹ́ ìta ò gbà tìkú ẹ̀ tó ti yé tó jẹ́ pé ó wà nílé atọ́jú ilé atọ́jú ọmọ á make ààrẹ available within twenty four hours tí ò ní ìwọ̀ lọ́rùn ó possible for the average sister but fún àwa kọ̀ọ̀kan bí condition wa ò gba pé ká wà nílé láì ṣiṣẹ́ jẹ́ pé à ń láti combine iṣẹ́ ilé pẹ̀lú iṣẹ́ ẹ̀ta àwa yẹn la lè nídìí ìkúnlọ́wọ́ pé bóyá ẹnìkan ló ń bá wa mójútó mọ́ dídá ẹnìkan ló ń bá wa fọ ọṣọ àwọn ọmọ ẹnìkan ló ń bá a kún ọ lọ sí skul àti oríṣiríṣi àwọn nǹkan so that a wà available ní kàǹtọ́kọ ní ìlú wa but ẹni tọ́lọ̀ ń bá wa ní kó ní strength láti combine gbogbo ẹ̀ kó dẹ̀ tún lè kárẹ̀ available kì í ṣe pé kò ní ládẹ́ ni wọ́n ń sọ ládẹ́ ò já létí ṣùgbọ́n àwọn kan emphasize ni pé ọkùnrin tẹ́ ń tọ́jú ilé tẹ́ ń tọ́jú gbogbo ẹ̀ dè tẹ́ ẹ bá fi ara yín dùn lórí bẹ́ẹ̀ kò tẹ́ ẹ níwo gbogbo dáadáa tẹ́ ṣe ẹ̀ mọ́ emphasis tí wọ́n nìyẹn so mo bí ọlọ́run ọba yìí pé kí àwọn messages yẹn ká má get wọn wrong ṣe gbọ́ kí kálukú wo ọkọ tiẹ̀ kó wo kí lọkùnrin yìí láì kí ló kórìíra ká dẹ̀ try láti rí i pé gbogbo bí nǹkan mi ìṣòro gba táìmù tó aspect ooru yẹn à ń make ara wa available when the husband need us so uh, the main gist nǹkan tí a fẹ́ sọ lórí yẹn nìyẹn tábàwò time ó kò bí ìṣẹ́jú méje Number eight ìbèrè nọmba ten ìbèrè nọmba nine nǹkan ló kù báyìí kan nọmba nine wọ́n ti kó papọ̀ ta number nine that is the last question bismillah. tó bá ti rí jẹ bẹ́ẹ̀ ni tó bá ti ń láṣọ wọ̀ kó dáṣọ fún ìyàwó ẹ̀. ṣé kí kò bá ṣe é bá ṣe é bá ṣe é ìyàwó náà rẹ̀ jẹun lórí ẹ̀. bẹ́ẹ̀ ni à ń bọ̀ bẹ́ẹ̀ ṣe rí gbogbo nǹkan tá a sọ briefly yẹn further on wọ́n tún wá ṣàlàyé ẹ̀ nígbà tá ànábì ní ìjọ tó bá ti rí jẹ kó fún yín jẹ ìjọ tí ò bá wá rí jẹ ńkọ́ àwọn àfa wa pín sí méjì àwọn kan ní kí sísà bá já wá sí sẹ̀ríà port tó bá ní ẹ̀sán fún kó fún mi sílẹ̀ tó bá ní kí ló dé tó bá ní kò fún mi lóúnjẹ wọ́n á bí pé ṣóun náà rí jẹ ọ̀rọ̀ anábì ni ẹ ṣe sùúrù ohun tó bá fi mú ààbò náà máa gba wẹ̀ tí ò ń ṣe pé oúnjẹ òwú jẹ ó mú ìpè kò mọ́ ọmọ máa fìyà jẹ lẹ́hà ẹ̀ fún àwọn akáàkan dúró lórí ẹ̀ wípé àwọn ò ní kí ìdí yẹn o àwọn á sọ fún sídà pé ṣé kò yọlẹ kò yọlẹ kò yẹ kókò ń sùn kalẹ̀ ó ń sọ́ọ̀gù kò rí ni bọ́lọ̀ ń ṣe kọ̀tì yẹn mú sùúrù fún tó ta bá dá pẹ̀ kí wẹ́wẹ́ lágbára ọlọ́run kéèyàn lè lọ sílé wọn lọ bèrè fine tá a bá ti mọ̀ wípé lílọ bèrè yẹn a ní ti ṣèrè fún débi pé ẹni ọkùnrin àti ẹ̀wà kọ pé ẹ lọ gbà wá tó ti yé sí secondly lílọ gbà ń lé wa yẹn tí ò bá ní pábùkù bá nǹkan tá à ń kéèké sí nǹkan tá à ń ṣe àmọ́ ní haram kì í ṣe haram kí lọ èèyàn kọ́lé fún yàn kóra mọ́tò fún yàn kó ń ṣe bàtàrà tó bá jẹ́ ẹni tó lágbọ̀ọ́yé ẹ̀sìn àwọn àǹtí ọlọ́run bá pẹ́ kọ́lọ́run jẹ́ káwa jẹ́ irú lè ṣe irú ẹ̀ àwa ti gbọ́ pé ìbádà ni tá a bá kọ́lé kọ́kọ́ gangan a ní fi yan gan torí pé ọlọ́run la ṣe fún wa bẹ́ẹ̀ kọ́ bọ́tà wọn tí ò lágbọ́yé ẹ̀sìn tó bá fún wa ní pẹ́rẹ́ gbígbà rí kọ́ ìtọ́jú onítọ́lẹ̀ làwọn àbúyẹn jọ máa sọ pé sísà má fọ fún wọn lè yín pé kò tún jẹ kábùkù rù bọ̀ kì í ṣe pé ṣẹ̀rí ọlọ́run ọba ló kọ́ ṣẹgbọ́ ẹ torí time láti fi gbúrò ànílẹ̀ gbà mí mọ̀ kọ́ ẹ tó bá di kọ́ mi dì. ó náà gbà tí láti ìgbìmọ̀ tó fẹ́ béèrè wọn ò jẹ́ ká fún anáwó ẹ má dúró sẹ́rí one of the problems náà ní ọ̀rọ̀ jẹ́ ìmáìkì ni ó jẹ́ ẹ̀bí ọlọ́run ọba pé ká bẹ àwọn àbúrò kọ́ mójútó dáadáa tó fi ní máa fẹ́ lọ́ọ́ lágbára ọlọ́run bayọ̀ lẹ́yìn ìpínlẹ̀ ayọ̀ one hour láti fi pẹ́ sí ọ̀gbìn yìí ṣẹ́gun pé ọlọ́run má ti. àgbà mo fóònù mo kọ̀ jíjà mi. wọ́n ní kí n rán ọ létí tọ́lẹ́ẹ̀tì wọn torí ọlọ́run láti ìgbà kan ti tún ṣe wọ́n ní tọ́lẹ́ẹ̀tì yẹn àwọn ètò tá a máa ń ṣe sílẹ̀ láti wọ̀ ọ́ àkàkùn mọ́ ẹ mọ́ ti pé àwọn abọ́lé kúrò láti bẹ̀ wọn. Ah, 18